إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́mọba àtọ̀rọ̀ asọ́látù fún anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́wa látinú ọ̀rọ̀dẹ̀tul ahkam èyí tí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala tí wọ́n kójọ láti inú ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam nípa àwọn ọ̀rọ̀ ìsìn wa èyí tí a ń gbé òun náà ni ọ̀rọ̀ kátàkárà àti àwọn nǹkan tí ó so mọ́ عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يمنعن جار جاره أن يغرز خشبة في جداره ثم يقول أبو هريرة ما لي أراكم عنها معرضين والله لأرمين بها بين أكتافكم أيتي أمبيوني أروي òun náà ni àwọn nǹkan tí ó aládùúgbò àǹfààní tí a lè ṣe fúnra wa gẹ́gẹ́ bí aládùúgbò kódà kí ẹni yẹn kó má jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí abdullahi bin amirin bin al-asir radiyallahu anhu ṣe sọ ó ní anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó sọ wípé mazala jibril yusini biljar hatta zonantu annahu sayuwa rithulu òjíṣẹ́ ọlọ́run ọba kò yé máa sọ fún mi nípa ìmáṣe dáadáa sí aládùúgbò mi ibi tí ó tẹnu máa dé mo lérò wípé àsìkò kan bọ̀ wá tí ó padà mú wá ìwá fún mi wípé lára àwọn tí ó jogún mi òun ni aládùúgbò wa ṣùgbọ́n jibril alayhi salatu wasalam kò mú wá tí ó jọba báyìí wá ṣùgbọ́n tẹ máa nàbí sọ̀lá sánmi létí pé àwọn aládùúgbò rẹ wọ́n dọ̀wọ́ rẹ máa ṣe dáadáa sí wọn má fi ìnira mú wọn eléyìí ló mú anábíwá muhammad sọ̀lá sánmi náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní wàláhì la yu'min wàláhì la yu'min wàláhì la yu'min òdíṣẹ́ ọlọ́wọ́n ọba muhammad sọ̀lá sálám ó sọ gbólóhùn ilé mẹ́ta ó ní mo fi ọlọ́run ọba búra kò ń ṣe mùmí ní gidi mo fi ọlọ́run ọba búra kò ń ṣe mùmí ní gidi mo fi ọlọ́run ọba búra kò ń ṣe mùmí ní gidi alẹ́ni ìlàyà mẹ́nu jáàrò mo bá wa ipa ẹni tó ṣe wípé aládùúgbò rẹ̀ kò fọkàn balẹ̀ níbi ìwà aburú ọwẹ́ tábà ọ̀rọ̀ méjèèjì àkọ́kọ́ ń sọ fún wa ká máa ṣe dáadáa sí aládùúgbò wa gbogbo tí a bá mọ̀ ní dáadáa lópin ìgbà tí ẹ̀sìn wo bá ti kọ́ fún wa èyí tí ẹ̀sìn wa bá kọ́ fún wa èyí ohun a gbọ́dọ̀ ṣe ẹ̀sìn òká kún ara dáadáa nu ṣùgbọ́n tẹ́sìn ò bá ti kọ̀ fún wa ní dáadáa a máa ṣe fún aládùúgbò wa wọn gbọ́rọ̀ jẹ́ni tí ó máa rí ìnira látọ̀dọ̀ wa eléyìí ló fọ́ tó jẹ́ pé abdullahi bin amir bin al-asir radiyallahu anhu tó bá pa ẹran a máa fún àwọn aládùúgbò rẹ̀ tó ṣe wípé wọ́n jẹ́ yahudi tí wọ́n ń ṣe mùsùlùmí a bèèrè lọ́wọ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ alahdaita lijarina yahudi ẹran tó pa ìjó fún níbọ̀ wa tó jẹ́ yahudi فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول torí pé mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá ń sọ wípé mazala jibril yusini biljar hata zonantu annahu sayuwarithu jibril yìí máa sọ fún mi wípé kí n ṣe dáadáa sí aládùúgbò mi débi wípé mo rò pé yóò sọ wípé kí n fún ní ogún mi àbí kó mú ní ogún mi nígbà tí n bá sí láyé mọ́ ni sábẹ́ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam abdullahi bin amir bin al-asir rajallahu anhu ibi tí òun náà pàtàkì ìjẹ́ aládùúgbò tó pàtàkì ẹ̀ dé lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fún sọ fún wa nínú alkùránù karim ipe waljari dhil qurba waljari waljari junub aládùúgbò tó súnmọ́ yín tó jẹ́ mọ̀lẹ́bí yín ẹ ṣe dáadáa sí bẹ́ẹ̀ ni aládùúgbò tó ṣe póhun jìnà sí yín torí pé oríṣiríṣi aládùúgbò ló ń bẹ ẹlòmíì aládùúgbò ni bákan náà mọ̀lẹ́bí la jẹ́ bákan náà mùsùlùmí tún ni eléyìí ní ìwọ lórí wa ìwọ pé mùsùlùmí ni ta a ṣe láàrin ara wa síra wa ìwọ pé mọ̀lẹ́bí wa tún ni tún gbọ́dọ̀ ṣe láàrin ara wa síra wa then ìwọ wípé ó jẹ́ wa ohun létí wa olómi tó ṣe ni ó lè pé ìwọ pé létí wa bákan náà ó tún jẹ́ ẹni tí ó jẹ́ mọ̀lẹ́bí wa àbómúlétì wa lẹ́gbẹ̀ẹ́ ó jẹ́ mùsùlùmí ẹlòmí ìdẹ̀ni ìtòpàwà àti ẹ̀pọ̀ kò ń ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ni kò ń ṣe mọ̀lẹ́bí wa ṣùgbọ́n àjọ ń bẹ ládùúgbò ni èyí tó bá wù kó jẹ́ ń bẹ́ẹ̀ wọn gbọ́rọ̀ rí ìnira látọ̀dọ̀ wá sí wọn wọn gbọ́dọ̀ jẹ́ni tí a máa ṣe àbùsí fún eléyìí ni ẹyin islam ló fi rinlẹ̀ nípa ìmọ̀ ṣe dáadáa sí aládùúgbò wa gbogbo ọ̀nà tá a bá lè fi ṣe dáadáa sí aládùúgbò wa islam encourage wa ká ṣe àyàfi ń tẹ̀sìn bá ní ká má ṣe lóko bí irú àwọn èyí tí a ti bá wa discuss tẹ́lẹ̀ náà hadithi tí a kà yìí bóò ni ó ṣe ń bá wa sọ̀rọ̀ para aládùúgbò wa anabuwa muhammad sallallahu alaihi wasallam ni láyé na an na jarun jarahu aládùúgbò kan ò gbọdọ̀ pọ̀ fún aládùúgbò rẹ̀ ẹni tó jẹ́ níbọ̀ kò gbọdọ̀ pọ̀ fún ẹni tí ó jẹ́ níbọ̀ rẹ̀ ni anyagriza khashabatan filidari èmi ti kọ́ ògiri mo kọ́ lé tèmi mo wá mọ fẹ́ǹsì kan síbẹ̀ fẹ́ǹsì tí mo mọ yìí ìyá aládùúgbò mi lè ṣàǹfààní ń bẹ́ àbí kò lè ṣàǹfààní ń bẹ́ àbí máa sọ pé mi mo ní fẹ́ǹsì anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ní káládùúgbò máa kọ̀ fún aládùúgbò rẹ̀ láti bẹnẹfìtì ibi fẹ́ǹsì yìí tó bá ṣe pé fẹ́ǹsì yẹn strong ìdè level wípé tí aládùúgbò wa fẹ́ gbé nǹkan lé lórí láti lè lò ó fún àǹfààní ara tiẹ̀ náà ká aláwọ̀ rẹ̀ kó ṣe ẹ̀fọ́ bá ṣe pé fẹ́ǹsì yìí ò strong tí ò lè bí ẹ̀ nǹkan yẹn lókù eléyìí ẹnu àwọn afẹ́sìn kò lórí wípé aládùúgbò náà gbọ́dọ̀ ní aládùúgbò rẹ̀ lára ṣùgbọ́n nǹkan tó mọ kalẹ̀ lógiri tí aládùúgbò rẹ̀ tó bá ló nǹkan kankan mọ́ kò àfẹ́kìtì nǹkan tó mọ kalẹ̀ ṣe dáadáa sí aládùúgbò rẹ̀ lójúṣe ọlọ́run bá fi sọ pé láàyè na ànà jarun jarahu àyẹ̀ gẹ̀rẹ́sà xaṣàbàwò fìjìdárì aládùúgbò kan gbọ́dọ̀ kọ̀ fún aládùúgbò rẹ̀ láti fi rí pílà kan àbírí bíìmù kan àbí kankan kan máa ra ògiri tiẹ̀ lópin ìgbà tí ó bá ti affect ògiri tiẹ̀ eléyìí lára dáadáa ìsìláàmù ni gẹ́gẹ́ bí ta máa ń tẹnumọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan la máa ń wò bẹ́ẹ̀ ni pé islam ò dá sí ṣùgbọ́n àwọn nǹkan tó kéré jù tá a fẹ́ lè fojú kéré islam sọ̀rọ̀ ń parẹ́ mo kọ́lé tèmi ṣáládùúgbò mi lè benefit ń bi fẹ́ǹsì àbí kò lè benefit rárá ń fẹ́ǹsì mi islam jẹ́ kó yí wa kó lè bẹnẹfìtì ń bẹ́ àfitì nǹkan yóò bá ní àwa gangan abu hurairah radiyallahu anhu ìgbà tó ń sọ eléyìí fún àwọn èèyàn òun ló jẹ́ madina ń gbà yẹn àwọn mi ń wo igbe ẹ̀wọ̀ tún lélẹ́yìí ó ní máàlì arákù ma'ana àmúrìdí mo ń sọ̀rọ̀ ànábì fún yín ẹ̀ ń gbójú kúrò kí ó ní wàláhì la armiyan nàbí ha bẹ́ẹ̀ ní akitafikù mo fọlọ́hún búra ìtí mo ń sọ yìí ni màá ma sọ fún yín màá dẹ̀ rí wípé mo dí pẹ̀lú yín lórí ẹ̀ that is dáadáa tí ẹ kẹ́ ẹ ṣe sí aládùúgbò yín ẹ ṣe sí aládùúgbò yín so ló jẹ́ pé ta bá ní ká wo ẹni tó yẹ kí ìwà rẹ̀ dáa jùlọ òun náà lèmi tó jẹ́ mùsùlùmí torí pé islam ó encourage wa lórí dáadáa anabi sallallahu alayhi wa sallam ó ní man kana yumin billahi wal yawmil akhir falyukrim jara ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ dáadáa tó dẹ̀ gbọ́jọ́ kan yìí gbọ́ falyukrim jara ẹni tó jẹ́ aládùúgbò rẹ̀ ni kó ṣàpọ́nlé ẹ̀ kó ṣe dáadáa sí sọtabárí mùsùlùmí tó jẹ́ ni tó wà á máa wọn tí wọ́n jẹ́ aládùúgbò rẹ̀ tí ó ń ṣẹni tí máa ń rọ̀ fún wọn tó ṣe pé líle líle náà ni wọn lè ṣàǹfààní kankan lára ẹ̀ irú èèyàn bí ó kì ṣe mùsùlùmí gidi mùsùlùmí gidi yóò rọ̀ fún àwọn aládùúgbò rẹ̀ yóò jẹ́ ká jàǹfààní òun yóò jẹ́ ká benefit lára òun kò ní sọ wípé ẹ ṣègbówó mi mo fi rà ṣògbówó mi mo fi kọ́ owó ẹ ló fi rọ owó ẹ ló fi kọ́ ṣùgbọ́n ọlọ́wọ́n ọba ló fún ẹ ọlọ́wọ́ ọba tó fún ẹ náà ló wá ní májẹni tí ó lè má àwọn aládùúgbò rẹ jẹ́ ká ráǹfààní rẹ jẹ́ ló fi jẹ́ pé ọ̀rọ̀ náà bọ̀ muhammad sallallahu alaihi wasallam sallam nǹkan tí ó yẹ ká ronú sí ni wípé man kana yu'min billahi wal yawmil akhir ẹni tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tòótọ́ tó dẹ̀ gba ọjọ́ kan ìgbọ́ tó mọ̀ pé kò sí àsìkò tó ń lélò lórí ilẹ̀ ìjọ kan lòun ó jáde láyé ìjọ kan náà dẹ̀ ni alikiyamu ṣẹlẹ̀ tí ń kálukú ma rojọ́ wájú ọlọ́wọ́ bá bó ṣe gbé ilé ayé rẹ̀ bó ṣe gbé ilé ayé rẹ̀ àti bí ó ṣe ṣe àlámọ̀rí ara yóò jẹ́ ni tí ó ma ṣàpọ́nlé àwọn aládùúgbò rẹ̀ wọ́n jẹ́ mùsùlùmí ni wọ́n ń ṣe mùsùlùmí ni eléyìí lára ẹ̀kọ́ ìsìláàmù lélẹ́yìí bákanáà àárí nínú ọ̀rọ̀ Abu Hurairah radiyallahu anhu pàmò ẹni ṣíwájú wa wọ́n ń fi ọ̀rọ̀ ànábì ṣeré wọ́n ń fi ṣe yẹ̀yẹ́ òun ló fà tó jẹ́ pé tá a bá wo ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala náà fi eléyìí rinlẹ̀ fún wa nínú al-Qur'anul Karim ọlọ́wọ́n wa ta'ala ó ní ẹ lórí ohun ànábì sallallahu alaihi wasallam la tarfa'u aswatakum fawqa sawti an ولا تجهروا له بالقول كجار بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون بطن بن بلاي صلى الله عليه وسلم ọlọ́run ọba ń sọ fún àwọn tó ń jẹ́ olùgbàgbọ́ òdodo wípé ẹ má gbé ohun yín lórí wọn ànábì ànábì ń bẹ ń jókòó ẹ̀yin náà ń bẹ ń jókòó kẹwàálẹ̀ ń bára yín dàkẹ́ máa pariwo mọ́ra yín ẹ fún ànábì lọ́rọ̀ sọ látàfà àwọn àṣọ àtàkùn fọwọ́ sọ́ọ̀tì nábì wàlá tẹ́síhárù lọ́wọ́ bí kọ́wù tẹ́ bá dẹ̀ ń bá sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ lọ́nà tó tutù ẹ má jágbe má sọ̀rọ̀ ọlọ́run ọba ní àǹtàbàtọ̀ àmàlùkù tẹ́ bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ìṣe dáadáa tẹ́ ṣe gbogbo ó bàjẹ́ ni wà á tún láti ṣọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀ pé ẹ̀ ní kankan wájú ọlọ́run ọba mọ́ àwọn afẹ́sìn wọn nígbà tánábì ò yẹn ká ní wo ẹ̀sán má sọ gbogbo orú yẹn fún mi má bí ìgbà tó ń ṣe aljaharu tí ó ń ṣe rọ́fọ̀ sọ́ọ̀tì alasọ́ọ̀tì nẹ́bì ó ń gbé ohun tí ẹ lórí ohun anẹ́bìsọ̀ ọba asálàmù ibi tí àwọn afẹ́sìn pàtàkì ẹ̀dẹ́ arákùnrin kan jọ kan ó wá sí mọ́ṣáláṣí anẹ́bìsọ̀ ọba asálàmù ó wá ń pariwo nínú mọ́ṣáláṣí umar wa ní ẹlọ mọ́ arákùnrin yẹn wa àwọn méjèèjì tí wọ́n ń jọ pariwo mọ́ra wọn ó ní sọmọ ìlú yìí ní wọn ní ara àwọn sọmọ mọ̀jínà tọ́ìfù làwọn ti wá ah, ó ní ká ní pé ẹjọ́ ọmọ ìlú yìí ni ní bá ṣe ní ẹgbàá ni torí pé kí ni ìmọ̀ pariwo ní mọ́ṣáláṣí ànábì sọ̀lá asálám bí ìgbà tá ń pariwo lórí ànábì náà ni so musulmi gbọ́dọ̀ jẹ́ tó ṣe yí pé wọ́n yóò rọ̀ ààrẹ fún ọ̀rọ̀ ànábì sọ̀lá asálám bó ṣe gbọ́dọ̀ ọ̀rọ̀ ààrẹ fún ọ̀rọ̀ ọlọ́wọ́ torí pé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala sọ fún wọn ibi la tarfa'u aswatakum fawqa sawti nabi wa la tajharu lahu bil qawli ka jahri ba'dikum li ba'din an tahbata a'malukum wa antum la tash'urun inna alladhina yaghudduna aswatahum 'inda rasulillah ọlọ́wọ́ bá ní àwọn tí wọ́n máa ń rọ ohun wọn tán máa ń rẹ̀ ńlẹ̀ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní àwọn yìí làwọn tó ṣe wípé dáadáa ó máa bẹ fún àwọn ọmọ tó ṣe pé wọ́n jẹ́ olùpáyọ̀ ọlọ́run ọba so ǹgbà tí àbú ẹ̀rọ̀dà lọ́wọ́ àìmú tó ń sọ ọ̀rọ̀ tó ń sọ fún àwọn ẹni wọ̀nyí it's like bí ẹni pé all ní continence ẹlòmíì bí ẹni pé ah, ṣé àtúmọ̀ fún aládùúgbò wa láyé pé kó máa gbé nǹkan lórí fẹ́ǹsì títí wa lòun náà fi wá sọ fún wọn pé máàlì arákùnmáà ní àmọ̀rìndín mo rí pé ẹ̀ẹ̀fẹ́ gbọ́ nǹkan tí mo ń sọ ó ní wàláhì la armiya nàbí ha bẹ́yìn àkàtàfikù ní tí mo sọ yìí màá dúró tì débi pé màá dúró lé ilé that is ntẹ́ gbọ́dọ̀ máa ṣe so ẹni tó bá mi léyìí yóò mọ pàtàkì islam àti ìyà ìsìtì islam kò sí ká ṣe dáadáa sí aládùúgbò so ló jẹ́ pé àwọn tí wọ́n ń ṣe ìbàjẹ́ tó yẹ kí wọ́n ń ba nǹkan jẹ́ tán pa àwọn èèyàn tán pa àwọn èèyàn lẹ́kún àwọn eléyìí ò represent islam wọ́n represent àgbọ́yé burúkú tíṣọ ìtọ́n fi sun wọn ni torí pé tí islam mú wá òun náà ni pé ká ṣe dáadáa kódà kó jẹ́ pé kéfèrí ni ẹni tí ọ̀rọ̀ pa àwa àti ẹ̀ pọ̀ ṣùgbọ́n tó bá di wípé ká compromise ẹ̀sìn wa fún wọn rárá àgbọ̀rọ̀ ṣe yẹn ẹlòmíì òun lọ síbi extreme kan ẹlòmíì náà lọ síbi extreme kejì ẹlòmí ò yíyàn mọ gbogbo ẹ̀sìn rẹ̀ yóò nítorí pé kí ni òun fẹ́ ṣe dáadáa sáládùúgbò nǹkan tẹ́sí ní kó mọ̀ ṣe yóò ṣe extreme kan extreme kejì ni pé tí ẹ̀sìn ní ká ṣe gan ẹlòmí ò gbèjù sílẹ̀ á ní rárá òun ò ní ṣe irú nǹkan báyìí torí gbà àwọn ìkèfèrí ni wọ́n islam ẹ̀sìn tó wà balanced ni agbọ̀rọ̀ ṣe mọ̀ ṣe mú wá fún wa ni kò ń ṣe bí làákàyè tí wá ṣe ń sọ fún wa so eléyìí jẹ́ ìkan lára àwọn nǹkan tó súnmọ́ kátàkárà ó súnmọ́ kátàkárà ni kò ń ṣe pé kátàkárà ni àǹfààní tá a lè ṣe fúnra wa gẹ́gẹ́ bí aládùúgbò aládùúgbò kò lè kò gbọ́dọ̀ ṣe àkùsí fún aládùúgbò rẹ̀ òun ló pàtó jẹ́ pé hadithi kejì tí òun náà so eléyìí tí a kà sókè yìí ana aisha ta rọ́dí allahu anha látọ̀dọ̀ yàwó aisha kọlọ́ọ̀bà kọ́bọ̀ ayọ́nusin أن رسول الله صلى الله عليه وسلم قال أن يجيش الله وبصيب من ظلم قيد شبر من الأرض طوقه من سبع عرضين ẹni tó bá ṣe àbòsí fún èèyàn kan pẹ̀lú pé ó gba ilẹ̀ tí ó ju spáàmù ilẹ̀ kan lọ lọ́wọ́ ẹni tó ní ilẹ̀ tòwí kan wú irú èèyàn bẹ́ẹ̀ ilẹ̀ yẹn wọ́n ó gbé e máa lọ́rùn torí pé tó bá dijọ́ gbé dalí kíámà ọlọ́wọ́n bó ní kó máa gbẹ ilẹ̀ tó gbà yẹn yóò máa gbẹ lọ tí e dé ilẹ̀ keje tó wíkọ̀ ní sábẹ̀ àròdì wọn ní kó máa gbẹ ilẹ̀ yẹn lọ wọn wà fún un mọ lọ́rùn tí wọn nà ọrùn rẹ̀ eléyìí ni ó jẹ yóò máa jẹ ìjẹniyà fún ẹni tó ṣe pé ó gbalẹ̀ onílẹ̀ kọ́nà ọba kó ṣàánú wa àmọ́ iye àbùsí tí ẹlòmíì ti ṣe fún ẹlòmíì yóò wó torí pé kí ni òun lágbára jù lọ ẹlòmí yóò tọrẹ yóò ló wọn ọmọ onílẹ̀ ilé onílẹ̀ yóò gbẹ̀sẹ̀ lé yóò jẹ mọ́lẹ̀ yóò gbalẹ̀ lọ́wọ́ ẹni yóò tún ta fún ẹlòmí bó ṣe ń gba lọ́wọ́ eléyìí ni ó máa ta fún ẹlòmí anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní mọ̀ nvọ́lẹ̀ àmà kídà ṣíbrì ẹni tó bá fi lè ṣàbòsí fún yẹn tí ó ju déédéé span kan lọ níbi ilẹ̀ ó gba ilẹ̀ nìyẹn tòwí kan wú wọ́n wé máa lọ́rùn tó bá dẹjọ́ gbẹ̀dẹ̀ alkiyama mi sábẹ̀ àròdé láti ilẹ̀ keje òun ni wọ́n ti wé máa lọ́rùn anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó sọ̀rọ̀ pa ilẹ̀ ń bí ṣùgbọ́n àbòsí jẹ́nẹ́rálì ẹ̀sìn lòdì sí kí lẹ́ni tá ń pè lábòsí bẹ́sìn ṣe define ẹ̀ fún wa ọ̀hún náà ni wádìí òṣìṣẹ́ ìfìrẹ́rì mọ̀ọ́dìrì yìí ká nǹkan síbi tí ó kì í ṣáàyè rẹ̀ àbòsí nìyẹn ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n máa rabbuka bi zọlámi lil abid ọlọ́run ọba rẹ̀ ìṣọba ti ṣàbùsí nínú hadith kutsi ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ya ibadi ẹ̀yìn ẹrú sí mi inni haramtu dhulma ala nafsi kí n máa ṣàbùsí fún yẹn mo ṣe léwọ̀ kí èmi ọlọ́run ọba tí mo dá yín kí n ṣe àbùsí fún yẹn muharrama bákan náà ẹ gbọ́dọ̀ ṣe àbòsí fúnra yín ẹ gbọ́dọ̀ mú ẹ̀tọ́ yín ẹ̀tọ́ ẹlẹ́tọ́ gbé sọ́dọ̀ ara yín ni falata lọ́làmù torí náà ẹ mọ́ ṣe àbòsí fúnra yín ṣùgbọ́n lórí ta bá wo ayé àbòsí la fi ń gbáyé ṣùgbọ́n ọlọ́wọ́ bá ń lọ wa lára ni ọlọ́wọ́ bá ní wàláwù áhìdùláhùn náà sàbẹ̀dọ́lmihìn máa tàràkà àlàbọ̀ àríyàmí dáàbà tọ́lọ́ bá fẹ́ fi hàn jẹ́ àwọn èèyàn nítorí àbòsíta ń ṣe ọlọ́run ní àníri dáàbà kan tásùpá fẹ́ pàjẹ́ àníri lórí ni ṣùgbọ́n ọlọ́run bá a máa lọ lára yóò máa tra ìwà díẹ̀díẹ̀ pẹ̀lú àwọn nǹkan mi yóò máa fìyà jẹ wá díẹ̀díẹ̀ ṣùgbọ́n tó bá ní kò ń fìyà jẹ wá bó ṣe yẹ kí á jẹ̀yà àníri ẹran kan tá a jẹ lórí ilẹ̀ adìẹ àníri àkùlẹ̀bì ní kọ́lọ́run bá kó ṣàánú wa fún un ṣùgbọ́n ọlọ́run subhanahu wa ta'ala fìyà jẹ àwọn èèyàn díẹ̀díẹ̀ nítorí bí ẹlòmí àrùn pìwàdà ajáwọ́ bí àbòsí tó ń ṣe so islam lòdì sí káṣàbòsí kò ń ṣe lẹ́nìkan gbogbo nǹkan anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam nínú hadith tí alimam muslim gbà wá àtàwọn afáàládì sinmi ó ní mani tàtọ̀ àkọ́ ẹni tó bá fi lè mú ẹ̀tọ́ mùsùlùmí kan tó gbà eléyìí ni kò nẹ́sẹ̀sì kó jẹ́ ilẹ̀ ó mú ẹ̀tọ́ mùsùlùmí kan ó gbà anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní ibiyẹ̀mí ni pẹ̀lú ó tún lọ búra sí ẹlòmíì ní sì yóò gba nǹkan ní nǹkan àbí kó gbé nǹkan ní nǹkan ó tún mọ̀ pé wàláhì nǹkan mo ṣe yóò tún búra lórí rẹ̀ mọ̀nìkọ́tọ̀ àkọ̀mọ̀rí muslim

faqad awjaba Allahu lahu an-nar ìwọ náà rẹ̀ ọlọ́wọ́ bá ti sọ́ di ọ̀ràn ẹ̀yà bákan náà wa harrama al-janna al-janna rẹ̀ ọlọ́wọ́ bá ti sọ́ di èèwọ̀ fún kọlọ́ọ̀bà kí ó ṣàánú wa nígbà tí arákùnrin kan náà wọn tó ń bẹ ń jòkó gbogbo ọ̀rọ̀ yìí orin ya Rasulullah wa in kana yasira ibi tá a lọ ni oní tí ju nǹkan kékeré ṣé èèyàn tún ọlọ́wọ́ bó tún dé èèyàn ní àwọn torí eléyìí oríṣi ọlọ́wọ́ bá ní wà ìkẹ́hàn kọ̀rí bánmin ara kódà kó mọ́ ju igi pákó lọ kó mọ́ ju igi pákó lọ ẹlòmí ó kàn mú nǹkan ní nǹkan yàní kò mí nìkan kan oríṣi ọlọ́wọ́ bá ní wà ìkẹ́hàn kọ̀rí bánmin ara kó mọ́ ju igi pákó lọ arak ìran pákó táwọn lárúbáwá tí wọ́n sọ pé a máa ń láìkì púpọ̀ ni òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ní kó mọ́ ju bẹ́ẹ̀ lọ ẹni tó bá fi lè ṣe irú ẹ̀ fàkọ̀tà àwùjẹ̀bọ̀ láhùn lẹ́wọ̀ náà ọlọ́wọ́ bá ti ṣe iná ní ẹ̀tọ́ fún ẹni yẹn wàhálà màálì jẹ́nà ó dẹ̀ ṣàlùjẹ́nà léwọ̀ fún mùsùlùmí tó gbé eléyìí yóò máa jìnà sí à ń ṣe àbòsí fún àwọn èèyàn bó tilẹ̀ ó kó mọ́ ẹlòmílẹ̀ ó pẹ́ ṣe bí mùsùlùmí ni wọ́n sọ mí báyìí kóra kó má jẹ́ mùsùlùmí anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam nínú hadith tí imam ahmad gbà wá ó ní dáwọ́tul mọ̀fúlù ìtí àtẹ̀pẹ̀ tí ẹni tá ṣàbùsí fún tó bá ṣe mustajaba nǹkan tó lọ́wọ́ bó gbà ní o wà nǹkan àkàfà àjìrà kódà kí ẹni yẹn kó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹ ṣùgbọ́n ẹni tí mo jí nǹkan rẹ̀ àbẹ́ni tí mo gba nǹkan rẹ̀ ṣe ó ní zìnà ni ṣùgbọ́n mo ti ní ẹ̀ṣìgbóhùn náà máa èyí ò justify rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ni wà nǹkan àkàfà àjìrà kódà kó jẹ́ pò kí èèyàn fàálẹ́yì fújúrù òun ló dipò kí ọlọ́wọ́ bó san lẹ́sàn yẹn lọ́tọ̀ yóò jẹ́ ní àpò kí ṣùgbọ́n wọn ló gbọ́dọ̀ ṣàbòsí fún wọn ni ẹ ṣègbóǹgan fúnra ọ̀mùtí ni ṣègbóǹgan oníṣì náà ni ṣègbóǹgan máa ń ṣe báyìí ìwọ gbọ́dọ̀ ṣe nínú ẹgbàá wa ní àdẹ́sọ̀lá asálám ní wọ́tàkù dáhùn òjíṣẹ́ ọlọ́ọ̀bá muhammad sallallahu alaihi wa sallam ó ní wa nkánà káfíra ó rà kẹ́ni ẹ̀jẹ̀ kẹfìrí wa nkánà káfíra torí náà kẹfìrí ṣe kẹfìrí kẹfìrí ọlọ́ọ̀bá ni kò ń ṣe títí ẹ ibi tó ọlọ́wọ́ ti dí pẹ̀lú ẹ ọ̀nà ọ̀tọ̀ ni ṣùgbọ́n ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí bó ṣe báwọn èèyàn lórí ilẹ̀ ayé ọlọ́mọ tó dẹ́ ti gbé kalẹ̀ ẹni yìí kẹfẹ́ nítorí ẹ̀ mo fi lọ jí nǹkan rẹ̀ ẹni yìí kẹfẹ́ nítorí ẹ̀ mo fi pa á rárá wọ́tẹ́kù dáwọ́ tẹlifọ̀sílóhùn èpè tí ẹni tẹ́ ṣàbòsí fún tó bá ṣẹ fún yín ẹ avoid èpè yìí torí pé èpè yẹn lẹ́yìn sàdúnàá mínàlá hijab kò sí gàgá kan láàrin wọn àtọ́lọ́wọ́n ọlọ́wọ́n bó gbà òjíṣẹ́ ọlọ́wọ́n bá jẹ́ káàkó wọn kánà káàfin kódà kó jẹ́ kéfèé so tábà àwọn àhàdíìsì yìí ni àti àwọn àyàtàmúwá yìí ó ń sọ fún wa ká jìnà sí ìṣe àbòsí fún àwọn èèyàn bó tilẹ̀ òkú mọ́ ẹni tán fi sí ipò kò gbọ́dọ̀ ṣe àbòsí fún yàn ẹni tó jẹ́ olórí kò gbọ́dọ̀ ṣe àbòsí fún àwọn tí wọ́n tó ń bẹ lábẹ́ rẹ̀ gbogbo eléyìí náà nẹ́bí sọ́lá sọ̀rọ̀ ń parí ìjọ kan nẹ́bí sọ́lá ń sọ fún àwọn èèyàn onímọ̀ mọ̀nísítà amalina minkum ala àmàlì ẹni tá a bá fún níṣẹ́ nínú yín ta ní ìwọ ni o máa jẹ́ bí a gọ́fúnà ń bíbà yàbí wọ́n ni o máa jẹ́ representative wa níbí onífàkàtàmẹ́nà mìíríyàtàn ó wá jẹ́ pé nǹkan tó yẹ kó deliver kó yẹ kó àkáǹtì fún in tí ojú dèdè abẹ́rẹ́ lọ ó wá mu ó kàn sílẹ̀ kò rìkọ́ọ̀dì yóò kò deliver rẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam yaati bihi yom alqiyama tó bá dijọ́ gbé ní alqiyama yóò pọ̀ yóò pọ̀ gbàtí arákùnrin kan gbọ́ eléyìí ó ní ya rasulallah ìròjúṣe ọlọ́run bá ikbal mi ni amalaka èmi ò ṣiṣẹ́ mọ́ ẹgbàṣẹ́ yín anabiwa muhammad sallallahu alaihi wa sallam ní walima kí ló dé fi ṣiṣẹ́ mọ́ ó ní wọ́kọ̀tukúta mọ́ kúlùtì ẹ ti sọ ní tó wá ṣe pé ìgbàṣẹ́ ó lè dé lẹ́bù wípé kó ṣe lè dé abẹ́rẹ́ òun nìkan ta pamọ́ ta fi jíṣẹ́ ni à ń pọ̀ tó bá rí jọ́ ń gbé ní alkiyama anamsọ allah asalam ni bẹ́ẹ̀ ni ana akuluhu mo tún tó sọ man istaamalnahu ala amalin faliyati bi qalilihi wa kathiri ẹni tá a bá fún níṣẹ́ nù yín ẹni tó kéré jù kò mú wa ẹni tó kéré jù kò mọ pàǹkankan níbẹ̀ ó ní fama utia èyí tán bá fún tí olórí fún pé gbà ìwọ gbélé ìfọlẹ́ àkóso kó gbà wọ́n máa ń yà án èyí tán bá kọ̀ fún tán bá fún ìfọlẹ́ ń tẹ̀ yìí kó mọ́ mu òun ló fà tó jẹ́ pé nínú islam tí olórí bá fún wa ní nǹkan kò sí nǹkan tó burú bí pé gbà ẹni tó jẹ́ olórí tó bá fún wa ní nǹkan kò sí tó burú bí pé gbà ṣùgbọ́n nǹkan kan fúnra ní ẹ̀sìn de òun náà fún nǹkan tó lè mú fúnra rẹ̀ tí ò ní jẹ́ pé ó ṣe àbòsí fún àwọn tí wọ́n ń bẹ lábẹ́ rẹ̀ eléyìí ló fa tó jẹ́ pé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam oni la yahillu al-khalifati illa qas'atan qas'atun ya'kuluha huwa wa ahluhu wa qas'atun yut'imu an-nas oni ẹni tó jẹ́ olórí tá gbé sí ipò agbára tá ní kó máa ṣèlú tá ní kó jẹ́ bí governor àbí nǹkan tó jọ wọ́n bẹ́ẹ̀ abọ́ méjì ni abọ́ kan èyí tó wọn àtàwọn fámílì á jẹ tó ṣe wípé wọ́n á jẹ tí wọ́n wà satisfied èkejì yóò jẹ fún àwọn aráàlú ṣùgbọ́n tó bá ti mú kọjá tó jẹ́ nídìí tiẹ̀ náà yóò àkáǹtì fún wájú ọlọ́wọ́n wa ṣùgbọ́n ṣáàsọ pé torí pé ó ti ṣàbòsí fún wa nítorí pé ó mú kọjá tó jẹ́ nídìí rẹ̀ káwá bọ́ sóbi títí ká gbé placards ní ká mọ̀ ṣe riot ká mọ̀ ṣe demonstration àwọn west yóò sọ pé ó da ẹ ṣe ó dùn ilé tọ́ yín ni ṣùgbọ́n islam ní rárá ẹ̀ gbọ́dọ̀ dán o ọlọ́run ọba ní tó prepare kalẹ̀ fún ló jẹ́ muhammad sallallahu alaihi wa sallam ó ní yẹ́lì amra ra'iyyati min al-muslimin fayamuti wa yamutu kò sí olórí kan tó ṣe wípé yóò wà ní ìjájọ ọ̀rọ̀ àwọn mùsùlùmí ó wá kú lọ́jọ́ tó kú lẹ́ni tó ti ṣe àbòsí fún wọn ilà haramallahu alayhi janna àfikọ́lọ́ ọba ṣàlìjánà léwọ̀ fún tábàwọ̀ gbogbo ọ̀rọ̀ yìí a rí pé ọ̀rọ̀ àbòsí generally ló ń sọ ẹnì kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ ṣe àbòsí fúnra wa a gbọ́dọ̀ ṣe àbòsí tá a bá jẹ́ lórí ìlú fún àwọn aráàlú tá a bá jẹ́ ní tí olórí ìlú yàn sí ipò kan àgbọ̀rọ̀ ṣe àbòsí níbẹ̀ bẹ́ẹ̀ la àgbọ̀rọ̀ ṣe àbòsí fún ẹni tó jẹ́ níbọ̀ wa so hadith ẹlẹ́ẹ̀kejì yìí ó ń àdírẹ́sì ẹni tó ṣe gbogbo yá níbọ̀ ni yóò wá mú mọ́nú ilẹ̀ ilẹ̀ títí ẹ̀ ilẹ̀ ẹni tó jẹ́ níbọ̀ rẹ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ́lọ́ asálàmù ó ní ẹni tó bá fi lè mú kíndà ṣíbìrì mìnàlá tí ó ju kan lọ nínú ilé onílẹ̀ tó mú mọ́ títí ẹ̀ ó ní tó wí kọ́ wo yóò mú kíyàmà tó bá ní jẹ́ òun ní kíyàmà wo mú ìmọ̀ ọlọ́run ní misabi àròdì títí dé ilẹ̀ kejì tó lọ jẹ́ pé islam wọláhi fún ẹni tó bá bọyé ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn ìrọ̀rùn ni ẹ̀sìn àánú ni ẹ̀sìn tó ṣe pé kò gbaná dandan láàyè òun ni ẹ̀sìn islam so mọ́tò ní kò jẹ́ nípọ̀ ilé onílẹ̀ kó wá mú ọmọ títí ẹ àwọn ẹlòmíní sì wọ́n gbẹ́ra wọn lọ kóòtù lórí nǹkan ẹ̀ ó ti mú pátì lè mi kò mú pátì ó yẹ kí n kálukú ṣe wá sí fún rẹ̀ nítorí mú ìwọ náà mọ̀ nínú ọkàn rẹ wípé kò ń ṣe ilẹ̀ títí ẹ ìwọ́n bá dẹ̀ ti mọ̀ pé ó pọ̀ tó bá lè jọ́ ń gbé ìkànnì méjèèjì ló mú kó gbádùn ẹ̀ láyé yìí àbí kó dijọ́ ń gbé dalkìá mọ̀ kó pọ̀ ọlọ́wọ́ bá sọ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam oníwà máa kánà lè nàbí an wọ́n máa yá wúlò kí á ti bí máa hálà ẹ̀wọ̀n àgbéyàmà òjì ọlọ́wọ́n ọba ní tẹ́ ẹ bá lọ sójú ogun kò tọ́ fún ànábì ọlọ́wọ́n ọba kan kó jí nǹkan ogun paná kò tọ́ fún ànábì ọlọ́wọ́n ọba nǹkan tí ó jẹ́ èrè ogun èrè ogun tí wọ́n kó torí pé wà ní yagolo ẹni tó bá tọ́jú nǹkan pamọ́ ní èrè ogun tó jí pamọ́ bẹ́ẹ̀ ìyá àti bí ìyá àti bí màgálà ìmọ̀lẹ́kẹ̀yàmà ní tó jí pamọ́ yẹn yóò pọ̀ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ kẹ̀yàmà àyà kùrán lélẹ̀ tó clear eléyìí lànà ìbísọ̀ lásán náà fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa pé ẹ má jí nǹkan pamọ́ ẹ má jí nǹkan pamọ́ ẹlòmíràn àtọ́ni wọn gbóhùn sí ọ́fíìsì kan yìí yóò mọ kó yóò mọ kó àwọn nǹkan tí orí ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé ó ti occupy post yẹn nísìn yóò di ẹni tó ṣe pé ó ń kọ́lé lọ rẹ́kẹ́rẹ́kẹ́ bẹ́ẹ̀ ló ra mọ́tò lọ rẹ́kẹ́rẹ́kẹ́ yóò mọ òkú gbádùn ni ọlọ́niwà man yaghlu ẹni tó bá jí nǹkan pamọ́ yá àti bímọ ghalla yawm al-qiyama ẹni tó jí pamọ́ yẹ yóò pọ̀ tó bá dọjọ́ gbẹ̀dẹ̀ al-qiyama so ló fọ́ tó jẹ́ pé tá a bá ra àwọn mùsùlùmí tí wọ́n mú eléyìí lò wọ́n jìnà sẹ́sìn islam ni torí pé ẹ̀sìn islam ó clear alukurani clear ọ̀rọ̀ àdìsọ́ ọlọ́sán clear tá bá fi islam ṣe ètò ètò ìgbésí ayé wa wàláhì ọ̀rọ̀ ó dayọ̀ ṣùgbọ́n kálukú wa à ń ṣe àbòsí fúnra wa bẹ́ẹ̀ là ń ṣe àbòsí fún ọmọlàkejì wa à ń ṣe àbòsí fún lù ú à ń ṣe àbòsí fún aládùúgbò wa eléyìí ni kíkálukú káwò láti lè fi ṣe àtúnṣe ara wa ká má jẹni tí ó máa ṣe àbòsí fún àwọn èèyàn ká má ṣe àbòsí fún ara wa so hadith méjèèjì ó wà connected ṣe dáadáa sí aládùúgbò rẹ bí káládùúgbò rẹ benefit lára rẹ ṣùgbọ́n wọ́n tó jẹ́ aládùúgbò náà má mú nǹkan aládùúgbò rẹ mọ́ títí ẹ pàtàkì lọ́ọ̀rọ̀ ilẹ̀ mọ́ mú nínú ilẹ̀ rẹ̀ mọ́ títí ẹ kò sọ wípé títí ẹ ni tó bá rá escape láyé bí o lè escape wájú ọlọ́run ọba eléyìí dẹ́ ni ó applicable sí gbogbo nǹkan tó mọ̀ pé kò ń ṣe títí ẹ mọ́ ṣe àbòsí fún ọmọlàkejì rẹ̀ ọlọ́run ọba ní àìbáàdì ẹ̀yẹ ẹrú sí mi inni haram tó dùnmọ̀ àlànà sí iṣẹ́ àbòsí mo ṣe léwọ̀ fún ara mi bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ àtúnbẹ́yìn kó mú haram mo ṣe léèwọ̀ láàrin yín náà fàlà tàdọ́làmù ẹ má ṣe àbùsí fúnra yín so eléyìí lára àwọn nǹkan tí ó súnmọ́rọ̀ kátàkárà ni ẹlòmíì yóò rajà ọ̀tọ̀ ni tó ra tí ó yóò àríjì pẹ̀lú àwọn tí wọ́n wà ní ní extend díẹ̀ tó sanwó ẹlòmíì yóò tajà fún yẹn ọ̀tọ̀ ni tó tà fún yẹn ọ̀tọ̀ ni tí ó mọ̀ fún ẹlòmí yóò rajà lọ́wọ́ èèyàn yóò fún ní owó tí ó dá gbogbo àwọn nǹkan wọ̀nyí àbòsí ni ká wípé tó bá ń ṣe é yóò pàdé ọlọ́mọba subhanahu wa ta'ala abẹ́lọ́mọba subhanahu wa ta'ala yìí ti abára wa sọ yìí náà kọ́ lọ́mọba kò jẹ́ kó wúlò fún ẹnìbọn kan wa kó ṣe àtúnṣe alámọ̀rí wa kó ṣe àmójúkúrò fún wa lórí àwọn àṣìṣe wa وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب وعليكم السلام نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شيء alìkírun lẹ́yìn ẹni tí ó ó depend lórí nǹkan tí ó jẹ́ àdìọ́kàn ẹni tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ náà ẹnu àwọn afẹ́sìn ẹnu wọn kò lórí wípé tá a bá fẹ́ kírun ká kírun lẹ́yìn ẹni tá a rí wípé ó jẹni tó gbádùn ní in terms of eh, àdìọ́kàn rẹ̀ tó ṣe pé àdìọ́kàn tí anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam tí ó fi pọ́ àwọn sahaba rẹ̀ tó wà lọ́la àlehim tí wọ́n kú lé lórí àdìọ́kàn yẹn lónìí bẹ́ẹ̀ ni ẹni tá a bá kírun lẹ́yìn ẹni ó mọ̀ jẹ́ni tó ṣe pé a mọ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ táwọn èèyàn máa ń ṣe tó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tó gbajúmọ̀ ó mójú ó mórí bọ́ bí àwọn nǹkan wọ̀nyẹn ẹnu àwọn afẹ́sìn lórí ẹ̀ lápèjúwe ìmọ̀mù tí ó ń ṣe ẹbọ irú ìmọ̀mù bẹ́ẹ̀ àdékírun lẹ́yìn rẹ̀ bákan náà ìmáàmù tó ń ṣe àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan kúfùrù lẹ́yìn torí pé a bá kírun lẹ́yìn irú ìmáàmù bẹ́ẹ̀ àníhùn ẹni tó ń ṣe ẹbọ ó wá jẹ́ a pé ó ń ṣe ẹbọ tá a bá torí pé torí pé ń ṣe mùsùlùmí náà ẹni tó ń jẹ bóyá ó mọ́ mu tí àbó gbó àbí ó máa ń ṣe zina alẹ̀ mọ́ táwọn èèyàn máa máa ń ládùúgbò ni pé ìmáàmù yìí máa ń yọ́ tí mu àbí ìmáàmù yìí máa ń ṣe zina irú èèyàn bẹ́ẹ̀ náà kò dáa ká kírun lẹ́yìn dóòtà bá kírun lẹ́yìn rẹ̀ àníhùn torí pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí òun ṣiṣẹ́ ẹbọ lẹ́ni yìí ń ṣe unlike ẹni àkọ́kọ́ tó ṣe pé òun ṣe nǹkan ẹbọ ṣùgbọ́n èyí tí ò ṣiṣẹ́ ẹbọ tó ṣe pé àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni àtàbá kírun lẹ́yìn àníhùn ṣùgbọ́n ní àwọn àfẹ́sìn kò lórí pé kò dáká máa kírun lẹ́yìn ìwé yẹn bẹ́ẹ̀ láti lè fi dìtà rẹ̀ níbi nǹkan tó ń ṣe torí wọn mọ̀ wípé àwọn èèyàn ò ní kírun lẹ́yìn òun nìyí yóò wà bí ó ṣe jáwọ́ bí nǹkan yẹn bí àwọn ẹni ìṣíwájú mo máa ṣe ń bá àwọn tí wọ́n bá jẹ́ ẹni tó ń fa oléètì òfin ọlọ́wọ́n bá lò òun lélẹ̀ wọn á bọ ikọ́ tí wọn látara pé kí ni kálípà change tó bá ṣe pé àwọn ìwọ̀ ẹ̀ṣẹ̀ àbáwọn bídíà tí ó sọ di kìfèrè ló ń ṣe ṣùgbọ́n bá pé iṣẹ́ bídíà ni tó bídíà tó sọ́ di kẹfẹ́rí ló ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ a lẹ́yìn rẹ̀ so ìyẹn jẹ́ bó ṣe jẹ́ náà ẹni tó ń ṣe wídìdí ṣé bídíà tó ń ṣe yẹn ṣé bídíà tó sọ́ di kẹfẹ́rí ni àbí kò ṣe bídíà tó sọ́ di kẹfẹ́rí òmò fi sọ pé ó ní àlàyé nú náà ẹlòmí ń bẹ tó ṣe pé ó ń ṣe wíìlì tó ń ṣe yẹn ni kò ń ṣe kó ń ṣe bídíà nìkan torí pé ká tẹ́ aṣọ kalẹ̀ àbí ká tẹ̀sọ́ pá àtẹ́ṣọ kalẹ̀ ká fọ́ọ̀mù sákù ká ṣe ìjòkó káwà là ń pèṣẹ́ fúnra wa ẹ ṣe subhanallah ọgọ́rùn ẹ ṣe la ilaha illallah ọgọ́rùn ẹ ṣe subhanallah ọgọ́rùn eléyìí àwọn afẹ́sìn àmọ́ pé ní albid'atul idafiyya bídíà ni ṣùgbọ́n bídíà yẹn ni kò ń ṣe pé nǹkan tán sọ ló jẹ́ bídíà ṣùgbọ́n ọ̀nà tán fi ń gbà ṣe ló jẹ́ bídíà eléyìí pọ̀ nínú àlàyé àwọn ẹni ṣíwájú wa òun ló fà tó jẹ́ pé Uzayf ibn al-Yaman radiyallahu anhu a máa kọ́ṣọ́nà àwọn ọmọ kéwú rẹ̀ tá jẹ́ àwọn tí wọ́n tán Al-Qur'ani dáadáa a ní ẹ̀sìn tá à ń ṣe yìí ẹ ṣe bẹ́ẹ̀ ṣe bá lọ́wọ́ wá ní má fi ọpọlọ tiẹ̀ gbé nǹkan mi wọlé kólé lẹ́yìn náà dá ẹ má gbàtọ̀jẹ́ pẹ̀lú pé Al-Qur'ani gẹ́gẹ́ bí alimọ́ bukhari ṣe gbà wá aniyama aṣaralkurra ẹ̀yin tẹ́ akurani istakimu ẹ̀dúró déédéé fakọ̀sùbíktum sabkan bàyìdà ẹ̀sìn yẹ báwọn kan lórí ẹ̀ àwọn kan ti gbà wá ju yín ẹ̀dúró déédéé ṣùgbọ́n fàyín àkàtún yẹmí náà wà ṣìmáàlá tẹ́ bá ń fi sọ́tún tẹ́ ń fi sósì tẹ́ ń ṣe bó ṣe wù yín nìyẹn fakọ̀tọ̀lá tún dọ̀lá lánàá ẹ ti sọ̀rọ̀ ní àmì tó jìnnà tìfetìfe abdullahi bin masoro jẹ rọjò aláwọ àrùn gẹ́gẹ́ bá limamu dárí mi ṣe gbà wá ó ráwọn èèyàn tí wọ́n fọ́ọ̀mù sákù tí wọ́n ń pèsè fúnra wọn ìyá ṣe subhana lọ ọgọ́rùn ìyá ṣe láyé ọgọ́rùn ìyá ṣe alhamdulilayi yé báyìí wọ́n ń pèsè fúnra wọn in tó sọ fún wọn òun ni pé wọlé léyìí tẹ́ ṣe ẹ̀yìn ìjọ muhammad má asra alakatakun ẹ̀yìn yára para yín pẹ̀lú eléyìí ṣe bá wa sàábẹ́ yìí ta ṣe pọ̀ iṣẹ́ bá wa tá a fọ́ọ̀mù lu eléyìí kalẹ̀ ni aṣọ ànábì tó wọ́pù ó sì mẹ́lẹ̀ àṣọ di nǹkan tá a máa ṣèjọ́sìn fún bẹ́ẹ̀ labọ́ tó fi jẹ́ ń bẹ́ńlẹ̀ àṣọ di nǹkan tá a máa bọ́ pọ̀ ní títí ń ṣe jẹ́ tẹ́wàá gbé ìlànà mi wá ẹsẹ̀kẹsẹ̀ lọ̀gá mú wọ́n sọ wípé ẹni tó ń gbéṣẹ́ fún wọn pé má arábìnrin lẹ́lẹ́kẹ́ eléyìí afẹ́fẹ́ súnmọ́ lọ́wọ́ bá náà ni sàbí tẹ́sí ó dẹ̀dàrú mọ́ lọ́wọ́ ẹsẹ̀kẹsẹ̀ ló fún lẹ́sì pé kámin mùrídìn khair àmì ẹni tó gbèrò dáadáa tó ṣe pé láyé òsè ìbà ọwọ́ rẹ̀ òní tẹ̀ láyé látara pé kí ni kò tó ìlànà tí yẹn fi rí tí mo kàn fẹ́ sọ fún yín ni wípé òjíṣẹ́ ọlọ́run ọba sọ fún wa ipe àwọn kan ń bọ̀ wọn ò mọ ka alukur'an yìí kur'an tí wọ́n ń ka ojú gbogbo wọn lọ wọ́n mọ kúrò nú ẹ̀sìn bí ìgbà tó ṣe pé yẹn ta ọfà sínú ẹran tó wọnú ẹran yẹn tó jáde lódì kejì ó ní mò ń bẹ̀rù kó mọ́ ṣe wípé ẹ mọ̀ bẹ lára àwọn yẹn káwọn tó líǹkì mọ́ra wọn àwọn èèyàn kó jọ wọ́n ṣe ṣùgbọ́n lọ́gọ́rùn láìlẹ́ ọgọ́rùn láàrin ara wọn kí ló kàn pẹ̀lú wípé àwọn kan ka kùránì wọn padà wá mọ́ ṣe kíní wọn padà mọ́ jáde kúrò ní islam ṣùgbọ́n tábìlì tó gbọ́ ọ̀rọ̀ yẹn wá lọ́dọ̀ tóun tó rí incident yẹn amúrùbù sọlìmà ó lóun padà rí tí ibi mọ̀súlù sọ yẹn nǹkan yẹn padà rí bẹ́ẹ̀ ó ní fara ètò àkùsára wọn mo ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tán fọ́ọ̀mù sákùn yẹn tán láwọn ṣe ìbádà yẹn wọ́n padà graduate kúrò bí bídí àti wọ́n ṣe yẹn wọ́n padà tún dì mí fara ètò àkùsára wọn ìtọ́ ìlú nana yọ mọ́ra nahrawan malkhawarij ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn padà lọ join camp àwọn khawarij àwọn bíi boko haram tó ṣe pé wọ́n padà pa àwọn èèyàn wọ́n pa àwọn èèyàn tán pàǹpà yẹn náà pẹ́ àwọn fi ń súnmọ́ ọlọ́run ọba náà ni báwo eléyìí ni ó ṣe sọ pé àwọn ń pa àwọn èèyàn láti fi súnmọ́ ọlọ́run ọba so bídíà ní ó lè bẹ̀rẹ̀ láti kékeré wáyìí yóò mọ dàgbàsókè yóò mọ dàgbàsókè torí àwọn ẹni ìṣíwájú ní tán bá ti ní kó fẹ́ gbé rí ẹsẹ̀kẹsẹ̀ wọn ó gbà wọn lẹ̀ wọ́n lè gba mọ́lẹ̀ lọ́nà tí ó le gan nítorí wípé kí ni bídíà ó ní ewu tó pọ̀ èyàn lè di kèfèrí látara ẹ̀ tó bá ń gúrò tó ń gúrò tó ń gúrò so nísìnyí èèyàn kójọ wọ́n ní àwọn fẹ́jọ ṣe papọ̀ ìyẹn làwọn èèyàn ṣe ń gbà nígbà tó yá ó di pé kíni kan tó tẹ aṣọ funfun sáàrin ara wọn kí láti ọkàn aṣọ funfun yẹn wọ́n nígbàgbọ́ pé ànábì ń sọ kalẹ̀ sáàrin àwọn ń gbàtà wọn bá ń ṣe nǹkan yẹn so ànábì ń sọ kalẹ̀ sáàrin àwọn so yóò sọ̀kalẹ̀ síbí ibi tí wọ́n tún ṣe ń bomi náà yóò sọ̀kalẹ̀ síbẹ̀ ibi tí wọ́n tún ṣe ń bomi náà yóò sọ̀kalẹ̀ síbẹ̀ at the same time àkọ́kọ́ ni pé claim lele yìí where is the text tó sọ bí anabi sọlá asam sọ̀kalẹ̀ ẹ̀kan lè ní ẹ̀hún rí lójú oorun owó sọ fún lójú oorun bí sọláàtì fàátì tí wọ́n kanú rẹ̀ tàbá ohun jawaru mahani tí ali harazim tó ló ń pa lọ́tọ́dọ̀ ahmad tijani olamọ tijani ló sọ fún báyìí jawaru mahani àsìnbí volume báyìí ọyọ kan òní wọ́n ṣe mo ní kọ́mpì ẹ̀ lẹ́yìn ẹni yìí sọ ń bẹ̀yẹn ni ó ní àrẹ́m sọ̀lá àṣà ló fún òun ní sọ̀lá tó ń fara tí ní ojú koro ojú báyìí ní fètètè na mahimad tijani ìgbà ológun gbogbo pókún since less than 300 years less than 300 years ó lẹ́ni ikú àrẹ́m sọ̀lá àṣà jáde láyé nísìnyí is more than 1400 and something years na gbogbo àwọn tá ti ń ṣe ẹ̀sìn bọ̀ látijọ́ yìí ni ṣe until ìgbà tí yẹn anẹ́bísọ̀ lásán tó yọ sí ní ojú korojú apẹ́ sọ̀látù fati gbà ẹni tó bá kẹyọ ọ̀kan rẹ̀ ṣe rí ẹni tó ka Kùránì ní six thousand times tó bá ka sọ̀látù fati ẹyọ ọ̀kan ó ṣe rí ẹni tó ka Kùránì ní six thousand times eléyìí ni tá a bá wo ìsọkúsọ ọ̀rọ̀ tó dópin ni in fact compare sọ̀látù fati mọ́ Kùránì nìyí bí ìgbà tó ṣe gbẹ̀yìn ọmọ tó ń sọ mọ́ gbólóhùn kèfèrí ni kánísọ̀ láti fa ti ẹyọ ọ̀kan ipò ṣe dédé arafi kan ní alukur'an nìkan ìsọkúsọ ni ká má sọ pé ẹni tó bá kẹyọ ọ̀kan rẹ̀ bí ẹni tó ka alukur'an ní six thousand times ni ó ń bẹ̀rù jẹ́rẹ́ ló máa ní ṣùgbọ́n ẹlòmíì nínú àwọn tó ṣe pé followers làwọn ọmọ kankan àwọn bẹ́ẹ̀ sí náà ni ẹlòmíì náà lọ jọ́ ẹni wọn tẹ́lómi gan bá mọ̀ wípé sọ̀látùfà ti yẹ kò sí fóun wọ́n á ní fún àwọn kàwáàsì ni àwọn special people nísìnyí mi ṣe tìjárí lápèjúwe nísìnyí wọ́n ló ń kà nínú bìlífù wọn tó ń bẹ́nu tíra wọn òun ni pé it's not meant for me mi ìlédè ládá tí wọ́n so mọ́ yẹn ẹni tó ní ládá yẹn lẹ́yìn tó ṣe pé kí ni òun náà join ní kíní yẹn tóun náà join ní tìjáníyà òun ló lè ní ládá yẹn so tá a bá wò ẹni tó nírú gbàgbọ́ yìí pé ànábì ń sọ̀kalẹ̀ sáàrin àwọn sọ̀lá tó fún wa ti ẹyọ kan táwọn bá kà yìí ládá báyìí ló ń bẹ fún un àbí sọ̀láàtì fàtí ẹyọ kan tán bá ka gbogbo àsàlátù tán ṣe látijọ́ tán náà sọ̀lá látijọ́ tí ọlọ́run bá ti dáyé gbogbo ẹ̀ tí ó wá ti ń sọ̀láàtì fàtí gbogbo ẹ̀ lápapọ̀ kò tó sọ̀láàtì fàtí ẹyọ kan eléyìí náà ń bẹnu ẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àdìọ́kan burúkú ni na ẹni tó bá ní bìlíìfù yìí nínú wọn àgbọ̀rọ̀ kírun lẹ́yìn ṣùgbọ́n ẹlòmíì kò mọ̀ ìpè táwọn ọ̀gá àwọn gbé kalẹ̀ ní òun náà kan join ni wọn ni ẹlòmíà lóhun ti ẹ̀ ń gbọ́ for the first time ni so eré yẹn báyìí ṣàlè kírun lẹ́yìn ẹ̀ àwọn àfẹ́sì wọn ni pé oníbídíà ni tí bídíà rẹ̀ tí sọ di kẹfẹ́ ṣùgbọ́n tó náà bá graduate dé level wípé à ah, nǹkan ju nǹkan lọ sọláàtù fati ẹyọ kan lásán ó ṣe dédé kùránì ẹyọ kan tó wá sọ tá a bá mọ orí yẹn bẹ́ẹ̀ àgbọ̀rọ̀ kírun ní ẹ̀yìn rẹ̀ so kò jẹ́ bí ó ṣe dé sọ ọ̀rọ̀ yẹn ni ó ní àlàyé nínú so ẹni tá a bá mọ̀ wípé ògbóǹtarìgì ni tó yẹ kí gbogbo àwọn sọkúsọ wáyé ni máa ń sọ àbọ̀rọ̀ kírun lẹ́yìn rẹ̀ tá a bá kírun lẹ́yìn rẹ̀ a kàn wéṣì ẹ̀rùn wa ṣùgbọ́n ẹni tá a bá rí pé òun kàn ń ṣe é ni kò mọ̀ kò mọ àwọn nǹkan yẹn òun gan lè takò nǹkan yẹn pé láyé kò correct àbíjọ́ tó bá tó fi tíra hàn pé tíra ọ̀gá yín ni ìgbà ìlara ẹlòmí ò tó palẹ̀ so ewé èèyàn bẹ́ẹ̀ a sì lè kírun lẹ́yìn ohun tí ò bá ní believe yẹn ṣùgbọ́n ká kírun lẹ́yìn ẹni tí ò ṣe bídíà ẹnu àwọn ẹni àwọn ẹni ìṣíwájú ẹnu wọn kò lórí wípé lọ kírun lẹ́dẹ̀ẹ́ni tí ò ṣe bídíà lọ kírun lẹ́dẹ̀ẹ́ni tí ò ń ṣe ẹlẹ́ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ tí tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ tí gbogbo èèyàn mọ̀ ìpé ẹ̀ṣẹ̀ ni eléyìí ṣùgbọ́n tí ẹ bá kírun lẹ́yìn oníbídíà tí bídíà rẹ̀ ò tí sọ ní kẹfẹ́rẹ́ ṣó níhun ní ìtí tó tẹ́wọ̀n onírun tí ẹ̀ bá kírun lẹ́yìn ẹlẹ́ṣẹ̀ tó gbé ẹ̀ṣẹ̀ rẹ̀ òun ṣe ẹ̀ṣẹ̀ tó sọ́ ní kẹfẹ́rí ṣónírun onírun bí ẹni tó kírun lẹ́yìn mọ́mù tí ń gbó àbí mọ́mù tí ń tí mu tí ṣónírun onírun ṣùgbọ́n ṣó dá kí ẹ̀wọ́n lọ kírun lẹ́yìn onírun bẹ́ẹ̀ náà ni oníbídíà ti bídíà ò gbé kúrò nú ẹ̀sìn islam tí ó ti di kẹfìrí pẹ̀lú ẹ̀ ṣódà kámọ́rọ́ kírù lẹ́yìn ẹ̀ kò dá kò dá ṣùgbọ́n tó bá ṣe wípé òun nìkan la ní ń kọ́ ṣé ká dárun wa kí ni ká kírù lẹ́yìn rẹ̀ ó bẹ́tà ju pé ká dárun wa kí lọ so eléyìí ni àlàyé tí àwọn ẹni ṣíwájú tí wọ́n ṣe lórí eléyìí alimami malik rahimahullah ta'ala wọ́n ní ọ̀rọ̀ tó ṣe wípé ah, sọ́mùrì rẹ̀ òun náà nìkan tí mo sọ yìí torí pé ẹlòmí àṣọ wípé àmàlìkí làwọn ní eh, nàìjíríà àbí ní west africa ọ̀rọ̀ náà málìkì òun ni tí a ń sọ fún wa yìí nípa pé oníbídí àmọ́kírun lẹ́yìn rẹ̀ àfi tó bá rọ́nà lọ lókù tó bá tó bá yẹ pé bídíà rẹ̀ ní bídíà tó sọ ọ́ di kẹfìrí ní eh, ẹnu àwọn afẹ́sìn kò lórí pé o gbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ̀ wàláwà àlọ́ náà uh, lọ́pọ̀ yàtọ̀ láàrin àwọn tó ń ṣe àṣìwájú fún òkè ṣọ́lẹ̀ lọ́pọ̀ náà wọ́n tí wọ́n ti dálà ẹnu onítọ̀ nígbà ẹgbẹ́ àwọn tàbí láwùjọ ẹ̀ sẹ́kọ́ndì ẹgbẹ́ ìgbàlúmẹ̀tì náà wà nígbà yìí sí ní mọ́sálásí ìfọ̀rọ̀ láti ìgbà mọ́sí wọn láǹfààní láti máa kúrò tí wọ́n àwọn mọ́sálásí yòókù kan ní ilé central kalẹ̀ kí dínà bẹ̀ àmọ̀ pé kò sí nǹkan mú bẹ̀ ní central business wọ́n máa ń ṣe special ní ṣùgbọ́n tún ní commercial sàdáàtù ẹ̀kọ́ kan tó wọ́n ti special kan ètò àwọn ghana níbẹ̀ náà àbílíkì náà kò inú lọ́dún pẹ̀lú ìsìn kí ẹ ká mọ́ wá mọ́sálásí gbúgbà ìgbà ìgbà ìgbà ìgbà naam alhamdulilah salatu wasalaam rasulillah àkọ́kọ́ òní wípé ìpínyẹlẹ ìrẹ́nu islam kò sí ayé fún eléyìí ni tijaniya eléyìí ni kọdiriya eléyìí ni nakshabadiya eléyìí ni shadaliya eléyìí ni rifaiya eléyìí ni tablik eléyìí ni sufi eléyìí ni kọdiriya gbogbo àwọn kan wáyé kò sí ìpìlẹ̀ fún ìta àmọ̀ nínú islam òun ni pé ìkànlò ẹ̀ka jẹ́ kí lẹ́ nìkan yẹn òun náà ni wípé qala Allahu qala rasul nítorí wọn bá sọ ní tánàbí sọ ni ṣùgbọ́n ká pín ara wa yẹ́lẹ́yẹ́lẹ́ ṣètàn ló fi ààyè ló fi irú nǹkan báyìí ló fi ṣe ọkàn àwọn èèyàn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala rẹ̀ ti sọ fún wa ní al ó ní huwa alladhi anzala alayka al olóhùn ló ń sọ tíra kalẹ̀ fún minhu ayatun muhkamatun unna ummul kitab wa ukhra mutashabihat ọlọ́run ní òun ló ń sọ tíra kalẹ̀ fún ẹ tíra tó ń sọ kalẹ̀ fún rẹ muhammad sallallahu alaihi wa sallam yìí àwọn kan bẹ́ẹ̀ tó ṣe pé umul kitab ni wọn dàtí sọ̀rọ̀ bá ròyìn lójú ibẹ̀ ni ẹ máa padà sí wà ó kàrò mú tẹ̀sàbíhàt àwọn fásisì kan bẹ́ẹ̀ tó ṣe pé ó fẹ́ ṣe bí ẹ ní rújú ọlọ́run fa amẹ́lẹ́dínà fi kúrò bí musayi àwọn tó ṣe pé àánú ń bẹnu ọkàn wọn fàyẹ tẹ́lẹ̀ ọ̀rùn náà máa tàṣà bá àmínú nítorí jù yẹn òun ni wọ́n jókòó tì ìbìtìká àlìfitìnà torí wọ́n fẹ́ dá fìtìnà lẹ̀ ọ̀bìtìká àtàwìlì torí pé wọ́n fẹ́ tu ní tútù tí ó bá ń tán ṣe mu so aya yìí ìyàwó aisha rọ̀jọ̀láwà àná gẹ́gẹ́ bí imam buhari ṣe gbà wá ó ní anabisọ́lá aslam sọ yí pé ìdára ẹ̀tùmù lè màtàṣàbà àmínú tẹ́bá ti ráwọn èèyàn tó ṣe pé nǹkan tó rújú ní alkùránì òun ni wọ́n ń tẹ̀lé fàwọláìkà lẹ́dínà sàmáhùnmùlá àfàdọ́rọ̀hù àwọn tọ́lọ́wọ́ bá sọ fún inú alkùránì ẹ àbọ̀ ẹ̀dì wọn ẹ̀sìn islam ò dàrú àwọn sọ̀hábà rọ̀dùwánulá ẹ̀ ní gbọ́gbé eléyìí ẹ̀ àkídà tiẹ̀ ní eléyìí àkídà tiẹ̀ ní eléyìí ìjọ tiẹ̀ ní ìkankan náà gbogbo wọn náà wọ́n lè ní iṣu lórí àwọn nǹkan kéèké bọ̀ kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn méjọ́lì ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn àwọn sàábẹ́ òkun yẹlẹyẹlẹ lórí ẹ̀ ṣùgbọ́n láti gbà tí àwọn mùsùlùmí ti ní contact pẹ̀lú àwọn greek philosophers tó ti di pé wọ́n translate àwọn ṣe wọn wọnú wọn lárúbáwá ìgbà yẹn ló ti di pé àwọn ìròrí burúkú ti bẹ̀rẹ̀ sí ní wọlé sínú àwa sáàrin àwa mùsùlùmí tí ń kalùkù rẹ̀ dùnmú tó ń pèpè síbi tiẹ̀ àwọn kan mí ń bẹ nínú kata àwọn èèyàn gbé kalẹ̀ tó ṣe pé bí ìgbà tí ẹkàn máa tì í dànù yìí sí nìyí nísìnyí kata àwọn èèyàn ò mọ̀ ní ìlànà ẹ̀sìn until nǹkan bí two hundred years plus sẹ́yìn kò lè jẹ́ pé ẹ̀sìn àwọn mùsùlùmí nìyẹn tàbá ní ẹ̀sìn àwọn mùsùlùmí ṣe kán máa ṣe ní ojúmọ̀ sí gbogbo àwọn tó ti ń ṣe ẹ̀sìn bọ̀ wá látòrí àníṣọ́ lásán títí di àsìkò tẹ́ni yẹn gbé kalẹ̀ orí àrùn ń bẹ ṣùgbọ́n tá a bá gbà wípé wọ́n sí lórí anù ní ó túnmọ̀ sí pé ẹni ló wà lórí anù torí pé ọlọ́wọ́ bá sọ pé kí ni òun ti gbé ẹ̀sìn yín fún yín al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati ọlọ́ni ò ní mo ti gbé ẹ̀sìn yín fún yín mo dẹ̀ parí ìdẹ̀ra mi yín lórí bákan náà subhanahu wa ta'ala bá ń lọ ṣúra ká ṣàrà ọlọ́run ní dín tó sọ fún pé lẹ́yìn ẹ̀ ṣe lára ẹ̀sìn náà ni malam yáda níbi ní tí wọ́n rí ẹ̀rí fún látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba so jẹ́ pé tá bá padà ta wo àwọn ẹni ìṣíwájú wa àárí bí wọ́n ṣe tírìtì gbogbo àwọn nǹkan wọ̀nyí ìmáàmù malik rahimahullahu ta'ala gẹ́gẹ́ bí aṣá ti fi ṣe mú wá nínú alẹ́ ti sọ èèyàn kan lọ bá yí pé mo fẹ́ ṣiṣẹ́ hajj bóni máa ti bẹ̀rẹ̀ ni ẹni yí ọmọ madina ni so ó wá ní mi fẹ́ gbé láti madina gangan mọ́mù yà ń sọ fún wípé aksha alikal fitna ó bẹ̀rù fitina fún ẹ arákùnrin ẹni àyú fitna ti fi hàdá fitina wo lẹ́tún sọ̀rọ̀ ń pa ẹ̀mí ìnáma yí àmúyálù àzídùá mo lékún máìsì pẹ̀lú rántí ọlọ́mọba ma ṣe làbáìka láti ìlú madina tí ma dé zulu léfà ma tún kọ̀ntínú bẹ́ iye làbáìka tí ma ṣe láàrin madina sí zulu léfà ó níye ìmọ̀mù yẹn ní tí mo bẹ̀rù fún ẹ náà ni pé o kílèmù pé o mẹ̀sìn ṣe ju anabi sọlá àtàwọn sábẹ́ rẹ̀ ṣe bí madina anabi wa wáyé tó gbazú lẹ́fọ̀ lọ́bẹ̀rẹ̀ ìhàrámù ni so ẹ̀rọ lómi ní sàn láwọn sinlọ́n náà ni a máa jó láwọn fò sókè láwọn lu bàndírí àtúnṣe pé bàndírí gan fún rẹ̀ tó rántí ọlọ́wọ́n bá ní question ni pé ṣé báwọn sàábé náà ṣe máa ń fò sókè ń jó tó fi bàndírí rántí ọlọ́wọ́n bá nìyẹn àbí gbà tá bá ń sọ pé wọ́n lu bàdírí ní àwọn àyè tí wọ́n ti fún wọn láyè láti lù wọ́n fi ń yọ̀ ni wọ́n fi ń dunnú láàrin ara wọn ni bí ọjọ́ ọdún tó ṣe pé àwọn ọmọ kéékèèké ò mọ̀ ṣe kò ń ṣe nǹkan tá pé wọ́n fi ń ṣe ẹ̀sìn but nísìn bàdírí wọ́n fi ń ṣe ẹ̀sìn ni tó ṣe pé wọ́n ṣe tí wọ́n làágùn so gbogbo àwọn ìmọ̀mù yìí ni wọ́n ti sọ̀rọ̀ lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí ní nǹkan tó clear tí ò sí rojú ń bẹ́ so káwọn kan máa ṣe é sìn kan ní òun lẹ̀sìn a nídi tẹ́ksì bí ànábi ṣe rú ẹ tí o bá ti sí tẹ́ksì ní ọlọ́run ló ti gbé ẹ̀sìn ní ìsìlẹ̀ àbó ṣe pé ẹ̀yin mẹ́sìn ju ànábi lọ ọ́ ànábi sọ lásán mẹ́sìn ju yín lọ ẹ̀yin lẹ́ṣẹ̀ mistake eléyìí ni tí mọ́mù yẹn sọ fún ẹnìyẹn pé òun kílẹ̀mù wípé o mẹ̀sìn ju ànábi sọ lásán lọ irú eléyìí náà ni tí abdullahi masudu sọ fún àwọn ta ni ọkọjọ yẹn ó ní ìsìlẹ̀ àkóṣe yìí pé antum ala millatin khayr min millati muhammadin ẹ̀ ń bẹ nílànà kan tó tún dájú muhammad lọ ti muhammad lọ àwọn mufti ti ọba bi dọ́là abẹ́ ìṣílẹ̀kùn ànulẹ̀ ìkànnì méjèèjì ni lẹ́yìn ẹ fún wọn mú excuse wa dáadáa pàlérò pẹ̀lú nǹkan yìí bẹ́ẹ̀ náà ni alimamu shafi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí àwọn nǹkan tó ń bẹ lákọọ́lẹ̀ ni kọlọ̀bọ̀ Subhana wa ta'ala kí ó ṣàánú wa ṣùgbọ́n ṣe rí kókó rẹ̀ òun náà ni tí mo ti síwájú yẹn gbogbo ẹni tó ṣe kó bá mú àdádálẹ̀ wọnú ẹ̀sìn tí àdádálẹ̀ yìí ò bá tí ì dé lẹ́bù kẹfẹ́rí a lè kírun lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n bá ti lè dé lẹ́bù pó ń ṣe kẹfẹ́rí ni a gbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ̀ but at the same time ẹnu àwọn afáàtà dárúkọ wọn yìí ẹnu wọn kò lórí wípé ìmọ̀ kírun lẹ́yìn oníbídíà ìrànlọ́wọ́ lórí bídíà tó ń ṣe ni jẹ́gbẹ́jẹ́ pé ìmọ̀ kírun lẹ́yìn ẹni tó ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ ní ìrànlọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ rẹ̀ ni ẹnu wọn kò lórí yẹn ṣùgbọ́n tá a bá kírun lẹ́yìn ẹ̀ṣà nínú àbá àníhùn àníhùn àníhùn ṣùgbọ́n kò ń ṣe nǹkan tó dáa tó so nísìnyí àwọn kan ṣàṣàlátù àṣàlátù ara ẹ̀sìn ló wà ṣùgbọ́n àṣàlátù mẹ́tọ́dì ìtàwọn èèyàn ń ṣe nísìnyí eléyìí ò kì í ṣe àṣàlátù tánàmísọ́ ọlá sókè ẹ̀kan wá ní ẹ wọn ní ká mọ́ṣẹ́ sàlátù fanabi mọ́ ìsọ̀lẹ̀ lórúkọ burúkú ni àtẹ̀kan ní sì máa dárúkọ anabi máa fi sọ́lọ́lọ́ asálám sí kí náà pélé yìí ṣé èpè ni mo ṣe yìí tá a bá kí mu tẹ́ni àṣẹ sàlátù fanabi sọ̀lá sàn à ń ṣe tàṣáwù lẹ́yìn rẹ̀ ní àṣẹ sàlátù ibrahim ṣé gbogbo eléyìí àsàlátù kọ́ yìí ṣùgbọ́n ká kóra wá jọ kama dání kama fi sẹ́gbẹ̀ báyìí kálà ń ṣe àkọ́kọ́ ni pé tẹ́ksì dàgbé bí aisha ti umu salama umu abiba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo ọlọ́run náà ṣe máa ń ṣe ní ẹ̀tún ọmọ àlérí ilé àyàtà ifá àlérí nínú ìṣesí àwọn ẹni ìṣíwájú tó ti lówó kó mọ́ ni ṣùgbọ́n àwọn nǹkan mí àríyá kan pé wọ́n ká ọmọ wa wọ́n ká àwọn obìnrin wa lọ sí kinní kan torí náà káwa náà dárú ẹ̀ lẹ̀ káwọn tààjú oṣooṣù tán máa ń ṣe káàkiri káàkiri sùn twenty years ago ẹ̀ lè rí ẹ̀ lè rí àbí ká ní 30 years ago ẹ lè rí ṣùgbọ́n àwọn èèyàn kákan jòkúrò ní pé ká lè máa ṣe léyìí so tàájú bíi ti ti a máa ṣe ń ṣe stadium la máa ti ṣe kíní kan oríṣiríṣi so in tó ń bẹ lẹ́sìn tó ń bẹ ńlẹ̀ fún wa lẹ́sìn ti tó wa ẹni tó bá gbé àdáadáalẹ̀ wọnú ẹ̀sìn a ní láti wọ àdáadáalẹ̀ tó gbélé yẹn gbogbo àdáadáalẹ̀ ni ò dá kúlù bídí àti ń dọ̀lá àlà òjíṣẹ́ ọlọ́run ba ló sọ bẹ́ẹ̀ gbogbo tó bá ti jẹ́ bídíà ànù ni ṣùgbọ́n wọ́n kàn jura wọn lọ ní ìmí ń bẹ tó ṣe pẹ́ni tó gbé kalẹ̀ ó sọ ọ́ di kẹfìrí irú àwọn kan nísìnyí ní táwọn fi ń sin lọ́hùn òun mọ̀ ṣe pé fún àwọn ìyàwó ànábì ẹ̀sìn ni ẹ̀bá dé ìránì nísìnyí tí wọ́n mú lẹ́sìn tí wọ́n tí wọ́n ń ṣe nìyẹn ìmọ̀ ṣe pé fún àwọn ìyàwó ànábì pé wọ́n láṣẹ́wó ìpè àbúbákírí kẹfìrí ní tí wọ́n fi ń ṣẹ̀sìn ni tẹ́gbà pàwọn fi ń súnmọ́ ọlọ́run orí so ìyẹn nísìn àdádálẹ̀ ni ṣùgbọ́n àdádálẹ̀ ilé ikú àdádálẹ̀ tó san wọ́n di kèfèrí ni so oríṣiríṣi àdádálẹ̀ ló ń bẹ èyí tó sọ̀yàn di kèfèrí ń bẹ èyí tó ṣe pé ó kàn sàn ṣùgbọ́n èwo ló dánú gbogbo ẹ̀ sí èyí tó dá ọlọ́wọ́n bá lóun ti pé ẹ̀sìn fún wa gbogbo ẹ̀sìn tí yẹn bá gbé fún wa tá a bá ti rí inú alukur'an ní tá inú sunna lẹ́gbẹ̀ẹ́ wa muhammad sallallahu alaihi wasallam sallam ká tì í sẹ́gbẹ̀ kan eléyìí ni tó pọ́n wálé gẹ́gẹ́ bí mùsùlùmí so ní ṣókí àwọn kan tẹ̀blígì àwọn kan kó sí tó kàn wá pẹ̀lú pé àwọn kan fúnra wọn lórúkọ ni ìta bá ń ṣe tó bá jẹ́ pé nǹkan tó tako sunna nabi sallallahu alayhi wa sallam tó tako alukur'an ni a ní láti waste torí àwọn fi ń tẹmọ alétí jamal amin kálukọ́ ọmọ jẹ́ kó ju orúkọ yẹn náà lọ tá a ti gbé àwọn nǹkan tó jẹ́ àwọn àdádálẹ̀ wọnú ẹ̀ oníbídí àríwá kókàn jẹ́ pé orúkọ ẹni akàn fúnra wa lórúkọ lásán bẹ́mi ṣe ń jẹ́ àbẹ̀bẹ̀ ní tẹ́ni ń jẹ́ zé tẹ́lẹ̀ ń jẹ́ amúrù kó mọ́ jù bẹ́ẹ̀ lọ tó bá ti ní gbókè báwa ṣe máa ń ṣe títí wa ní kí ló special gbogbo mùsùlùmí ẹ̀mú tẹ́kisì wá fún nǹkan tẹ́ ń ṣe yìí tàbá ti rí text ni à ń fọ́ ẹ̀sìn islam ni tẹ́ńkálukú bá dúró ti bí islam ṣe wá nìyí à ní pín ẹlẹ́yẹlẹ́ bá ṣe pín ẹlẹ́yẹlẹ́ yìí ṣùgbọ́n kálukú ni ó ń mú nǹkan tí ó wù wọ́n ń gbé e kalẹ̀ wọ́n dẹ̀ justify ẹ̀ ni pẹ̀lú àwọn nǹkan tí ó tí ó tí ó sí ẹ̀rí ń bẹ̀gì so musulmi ó yẹ kí ó yẹ kan wọ mọ́ṣáláṣí owó zùmùrátù ó kírun bó ṣe yẹ kó kírun ẹ mọ́ṣáláṣí zùmùrátù àwa zùmùrátù àwa alamin àwa kìíní kí ló jẹ́ àwa

ṣé n tẹ́wọ́n sọ sí ni pé àwọn bàbá ò mọ̀ ṣe ó ti bọ̀rọ̀ jẹ́ ṣé n tẹ́wọ́n sọ sí ni pé àwọn àfa ò mọ̀ ṣe ó ti bọ̀rọ̀ jẹ́ the same argument àwọn kẹfẹ́rí mẹ́ka fún ẹnìmọ̀ sọ̀lá asálám yẹn ọlọ́run ìdákìlá lọ́wọ́ ìtẹ́bí rùmọ̀ asálọ́lá ọmọ ìta máa sọ fún wọn pé ń tọ́nà ọba sọ̀kalẹ̀ ní ẹ mọ́ tẹ̀lé ilé ìyẹn tẹ̀lé kọ́ọ̀lù bá nà tẹ̀bí rùmọ̀ àlùfẹ́yìn àlè àbáhánà wọn á ní ẹ ń ta bá ń bàbá wa tán ṣe làwọn máa tẹ̀lé ọlọ́wọ́ bá ní àwàlàwò káàna àbá òun láyà àpìlú na ṣe yàn wà láhìtàjú ọlọ́wọ́ ní àbàbá òun náà sọ ṣáwọn tó so ká fi àfá wa ṣẹ̀rí òun ṣe ẹ̀rí mùsùlámù àfá tó bá sọ tó tako alukoran tó tako tó bá sọ tó tako súnà á dá padà fún ni torí pọ́nlọ́wọ́ ní ká máa tẹ̀lé yẹn ní tẹ̀lé afọ́jú eléyìí ló gbọ́dọ̀ jẹ́ in tí mùsùlùmí ó dòkólé lórí ni ṣùgbọ́n lọ́rọ̀ pé à ń lẹ́yìn wọn eléyìí kò sí problem pẹ̀lú ẹ̀ rárá kò sí problem pẹ̀lú ẹ̀ torí pé bídíà tí wọ́n ṣe kò ń ṣe bídíà tí ó sọ wọ́n di kẹfìrí àkírun lẹ́yìn wọn ṣùgbọ́n kò sí tó dánú bídíà kí n kálukú wa ká fún àwọn àdáadáa lẹ́yìn gẹ́gẹ́ bí anabiwa muhammad sallallahu alaihi wa sallam bí ó ṣe sọ so adẹ́gbọ́dọ̀ mọ́ pera wa sákìyèsí tẹ́yà kan bá rí sí pé àmọ́ ṣe nǹkan tó kù díẹ̀ káàtó tó mọ̀ pé tẹ́kì tako kó pè mí sákìyèsí ni ìyẹn ló túmọ̀ sí pé nífẹ̀ẹ́ mi ṣùgbọ́n o pé àmì ìfẹ́ ṣe nìyí tó o bá ṣẹ̀ mi o ṣe lọ́hùn fẹ́kakú sọ fún mi pé nǹkan yìí ni a kò sẹ́rì fún ilé yìí báyìí báyìí báyìí báyìí báyìí tẹ́mi náà bá lẹ̀ jẹ́ ni gidi ni tí mo jẹ́ ni ẹni re tó fẹ́ dáadáa fún rẹ̀ nítorí kí n ṣe ni pé kí n juwọ́lẹ̀ ṣùgbọ́n kí n mú pé ẹni ìfẹ́ dìfíìtì ni dìfíìtì tí ò bá gba dìfíìtì láyé yóò gba ní ọgbẹ́ ìdàlùkìyàmù wọn lọ bá kí ó ṣàánú wa ọláwà rẹ̀. àwọn àdúrà tó máa ń ṣe especially ní last time àdúrà tó máa ń ṣe mọ́jú ó lè mú bá stadium àbí ọlọ́dà bẹ̀rẹ̀ tí ó máa pọ̀ ṣé ó dá kí ẹ máa. àtẹ́ǹdì kò dákìyàn àtẹ́ndì irú ẹni gbogbo ń ta bá fẹ́ ṣe ní ní àdúrà kí a ṣe lè wà ló dáa jùlọ anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó ń sọ fún àwọn èèyàn ń wù nípa irun tàràwé ni tí a máa ń kí bí ẹ̀mẹ́ta anamisa allah salam ló kí fún àwọn èèyàn ṣùgbọ́n jẹ́ kọ́mọ̀ wípé reason tóun ò fi kí ju mẹ́ta yẹn lọ ni pé òun bẹ̀rù káyà mọ́ lọ sọ̀kalẹ̀ pé ó ti di ọ̀ràn yẹn ẹ̀ máa kí bẹ́ẹ̀ ni ó wá sọ fún àwọn èèyàn nínú hadithi yẹn ni gẹ́gẹ́ bí alimọ́ muslim ṣe gbà wá ó ní sọ́lù fi buyó ti kun ayọ̀ náà ẹ̀yìn yẹn kírun nulẹ̀ yín fa inna abdullah salati mari fi bẹ́ẹ̀ ti yí ilẹ̀ maktuba èrò tó dáa ju téèyàn kí ní òní tó kí rẹ̀ àyàfi ìwọ̀n ọ̀ràn yẹn nìkan àyàfi ìwọ̀n ọ̀ràn yẹn nìkan ẹmu fẹ́ nafila kan ẹ à ń lọ mọ́ṣáláṣí kan lọ yàn kí inú ilé irun ọ̀ràn yẹn lójú ọ̀ràn yẹn nu mọ́ṣáláṣí irun tí o bá ti kí ń ṣe ọ̀ràn yẹn ká kí ń lé wa ló dáa jùlọ òjíṣẹ́ ọlọ́run bá ní ìṣe alùmí sọ̀rọ̀ àti fìbò yóò ti kùn lára àwọn ohun tẹ̀ ń kí ẹ fi àwọn míì náà sínú ilé yín bẹ́ẹ̀ so nísìnyí káwọn yẹn káwọn wá ń sin pé special nafila kan bẹ táwọn fẹ́ yíyan bí kan eléyìí kò sí ẹ̀rí fún ẹ ó ké nu rọmọdán la wà ní sin afẹ́ ṣe àkànṣe nafila ní stadium bó ní stadium ṣe jẹ́ mọ́ṣáláṣí ní stadium ni stadium ṣe mọ́ṣáláṣí náà tọ́wọ́bẹ̀ yan tàràwí ní káwọ́ àwọn mọ́ṣáláṣí tá ti yan tàràwí káàkiri ṣùgbọ́n special náà fi làkán bẹ́ stadium bó ní stadium ṣe jẹ́ táàfin ní káwọn yẹn lọ kójọ sí stadium láti ẹ̀nà fílà so eléyìí ni kò ń ṣe nǹkan tó dáa ká participate àwọn nǹkan tí mo ń sọ yìí àwọn nǹkan tí ó máa ń le lára àwọn èèyàn láti gbà ní ṣùgbọ́n tẹ́lẹ̀ ń bá mọ̀ wípé gbogbo àwọn nǹkan tá ṣùgbọ́n tọ́wọ́n bá ní kéèyàn rí òdodo kó ju wọ́lẹ̀ fún òdodo ni ẹ eh, wọ́n ṣe jálàbí ni wọ́n ṣe kò sí ìtò strange gbogbo ẹ̀rọ làwọn náà ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àkànṣe àdúrà ní gbogbo ẹ̀ láti ṣe eh, àdúrà january 1st ní gbogbo ẹ̀ lámọ́ báwọn èèyàn ṣe so kò sí nǹkan tó strange ń bẹ̀ káwọn èèyàn mọ̀ wò pé àbẹ́ni yìí ni àṣó jáwọ́ láti saudi àìbáwò ìlú iná lájọ wa jọ ń ṣe ni ṣùgbọ́n tí yẹn bá ti rí pé nǹkan tí ò dáa nìkan yìí àbí nǹkan tó takò ẹ̀rí ni ká juwọ́lẹ̀ a ṣe nítorí pa afẹ́ yọ àwọn èèyàn kan nínú a dẹ̀ máa tako torí ní ìkórira fún àwọn èèyàn kan ṣùgbọ́n à ń sọ fún wa torí pé kí ni kò sí evidence fún ẹni tó bá rẹ̀ sọ pé kí ni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ní kò mẹ́rin wá láti ibi tó bá ti mú ẹ̀rí ẹ̀ wá olè ti mọ mọ olónẹ́sì tó ń sọ torí pé ojú parí ẹ̀sìn náà ni pé kí wá ló burú bẹ́ẹ̀ ṣe bí a fi ń súnmọ́ náà ni ayẹsẹ̀ tí ó mú wálẹ̀ evidence yẹn the same argument táwọn tí bú mọ̀súlù ń takò ma aradna ilẹ̀ alkhair dáadáa la gbàlérò pẹ̀lú tá ń ṣe yìí so kí n bá sọ pé ṣe fi dáadáa la gbàlérò pẹ̀lú tá ń ṣe kò tí mú evidence wá reason tó fi ń ṣe nǹkan tí ó ń ṣe ló mú wá yẹn but evidence ni pé ànábì ló ní ká ṣe bẹ́ẹ̀ tó wá ló ní káwọn ṣe kó lànàbì ti sọ ọlọ́run ló ní káwọn ṣe bẹ́ẹ̀ gbọ́ ọlọ́run bá ti sọ ó dàbí àwọn tó sọ pé àwọn ò ní fẹ́yàwó ni àwọn fẹ́ wọn fi ń súnmọ́ lọ ni ṣíwájú kánẹ́bí sọ̀lá tó dé ọlọ́wọ́n bá subhana wa ta ni wa rahabani ọ̀hà ọlọ́wọ́n ní ní fẹ́yàwó tí wọ́n pé ibùtàdà ọ̀hà ọlọ́wọ́n wọ́n dalẹ̀ wọ́n gbé ọlẹ̀ ni dídí lò ọ̀hà àwọn ni ọlọ́ọ̀bá ni má katabna alim alákọ́lá pàwọn láṣẹ pé kán ṣe ṣùgbọ́n tí wọ́n gbé ilẹ̀ ọ̀rọ̀ fúnra wọn yìí ọlọ́nifà máa ra àwọn àkọrẹ̀ àyà ti ha wọn wà á rí mójútó gbàtọ́lọ́wọ́ bá ní kó fóbìnrin olùfẹ́ súnmọ́ lọ ò ní fóbìnrin ó wá ń padà mọ́ ṣe ìranù lẹ́yìn obìnrin tó lóòdì ọlọ́run ọbọ̀ òní ká má fẹ́yàwó ṣùgbọ́n àwọn náà gbé ilẹ̀ ọ̀rọ̀ fúnra wọn náà rọ́ fúnra wọn pé àwọn òní fẹ́yàwó wọn fi súnmọ́ lọ dídí àlọ́ ọlọ́run bá pè dídí àyẹ̀ni wọn wà á rí mójútó sọlọ́jà pé ẹ̀sìn nǹkan tí ó dàrú ni ọlọ́run bá kí ó ṣàánú wa àwọn nǹkan tá ń pàkẹ́ sí ó máa ń lé lára láti gbà torí pé nípìnlẹ̀ bó ṣe lára titiwa náà nìyẹn láti gbà ṣùgbọ́n a rí pé ba ò bá gbà ń ṣe fẹ́ẹ́nu ni à ń ṣe fẹ́ẹ́nu torí pé àní evidence fáwọn nǹkan tá à ń ṣe a kàn ń ṣe fẹ́ẹ́nu pé bá ṣe báwọn èèyàn tán ń ṣe láwùjọ wa náà nìyẹn ṣe fẹ́ sọ pé èèyàn kan ló ń bá sọ ni wọ́n á ní ah, ẹ ṣe tẹ́ ń sọ sí kókè mo ti di pé eh, ẹ̀pẹ́ ìwà gbogbo nǹkan tá à ń sọ ṣùgbọ́n ṣé ṣé wù mí tó ń ṣe nǹkan báyìí báyìí ṣe sọ pé yóò wọ̀ náà ni ó ti gbà wípé gbogbo táwọn ṣe ò lẹ́rìí ṣùgbọ́n ah, ah, ò ah, bá ṣe ṣe omi wà wọná pẹ̀lú ṣe tó wá ṣe pé ṣe omi ó wọná mo prefer kí n wọná pẹ̀lú ṣe omi in tó fi parí tó fi parí discussion yẹn eléyìí tí mo ń sọ ṣe ọ̀rọ̀ bí fifteen years ago ni ó rí pé òun ò rí bí lọ́mọ òun ò rẹ́ẹ̀dì mú wá fún nǹkan táwọn ṣe ṣùgbọ́n ẹṣẹ́ tẹ́ ń sọ pé ṣé òun lágbáyé wọná nìyí àtúwẹ́gbẹ́ wọná kájọ wọná papọ̀ ṣùgbọ́n ẹni tọ́rọ̀ ẹ̀sìn bá yé ní kí ló kàn án pẹ̀lú ṣéwù kan ni ẹni tá a tẹ̀lé ní tẹ̀lé afọ́jú anabi muhammad sallallahu alaihi wasallam nìkan ni lẹ́yìn anabi sallallahu alaihi wasallam gbogbo àfa tó kù tó bá sọ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ yẹn o tí o bá ti gbọ́rọ̀ anabi mu sallallahu alaihi wasallam àbí kò bá alukur'an mu fa wà rọ́dùn á dá ni ṣùgbọ́n ká máa lo evidence àwọn kẹfẹ́rí ni wípé ẹ̀bá nà tẹ́lẹ̀ ìyẹn ń ṣe evidence náà Al-Qur'an ọlọ́run bú àwọn tí wọ́n ń ṣe the only thing tá a sọ pé a máa tẹ̀lé bẹ́ẹ̀ lọ òun ni tí ọlọ́run ọba sọ tánàbí ṣe pẹ̀lú àwọn sàábà ní tá a máa tẹ̀lé tẹ̀lé afọ́jú nìyẹn ṣùgbọ́n ẹni tí wọ́n dà dá ti ní ìtẹ̀lé afọ́jú ẹ̀sìn lòdì sí ọlọ́run bá fi lo gbólóhùn tó le àwàlà òkàna àbá ohùn láyà àpínú náà ṣe àná ọlọ́run ti yẹpọ̀ bàbá wọn ẹ̀wọ̀n nílà káyì ni wọn gbọ́n kankan yé wàlẹ́ àtàdúhùn wọn dẹ̀ sí lórí ìmọ̀nà àwọn náà wọ́n sì mọ tẹ̀lé lọ ọlọ́wọ́ bá sọ̀rọ̀ oníwà máa tẹ̀lé bàbá rẹ̀ anábì sọ̀rọ̀ oníwà máa tẹ̀lé bàbá rẹ̀ ó rẹ̀ ní ìsìláàmù ló fẹ́ ṣe púpọ̀ sílù sọ àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń le lára láti gbà mọ abẹ́lẹ́ ọmọ subhanahu wa ta'ala kó rọ ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa fún olùlò ọláwà náà. náà bóyá dàtí sọ máa ní bìlíìfù mú àwọn nǹkan tí bẹ́ẹ̀ kan tó máa ṣẹlẹ̀ ní pé inshallah máa mú jawailu máa ní wá nínú àwọn ọjọ́ kan ni máa ka àwọn ibi tó ní àwọn ìsọkúsọ tó ń bẹ́ẹ̀ máa ka jáde tíra tí ó jẹ́ tíra àwọn tìjà ní àná ẹ́ ní òkun ṣe hadith. ìlú sínú Quran ìgbà jáde lálẹ́ ẹ̀ẹ́ tó bá ti ṣàlẹ́ lálẹ́ ẹ̀ẹ́ kò sókè ẹ̀hẹ̀ tí mo ń sọ ni ẹ pé ṣẹ̀rí tíra ẹ̀ sìn tíra tí ẹni tó kọ́ Tìjání ni Ali Harazi lára àwọn ọmọ lẹ́yìn Ahmad Tìjání ni ó wá ní Ahmad Tìjání ó ń sọ àwọn ọ̀rọ̀ tó ń kọ kalẹ̀ yẹ ó ń sọ fóun lòun wá ń kọ kalẹ̀ yẹ náà nínú tìjàníyà ni ali harazim àgbàfà tìjàníyà ni bí a ma tìjàní gangan fún ẹ jẹ́ àgbàfà tìjàníyà ni so tí àgbàfà tìjàníyà bá sọ pé àgbàfà tìjàníyà pátápátá ọ̀rọ̀ tó sọ nìyí so ọ̀rọ̀ yẹn ní awáwo ọ̀rọ̀ yẹn ní tó ẹ̀pọ̀ rẹ̀ bá ń bọ́rọ̀ ànábì mu a mọ̀ gbá torí pé ó rìpíìtì ọ̀rọ̀ ànábì fún wa ni ṣùgbọ́n tí ọ̀rọ̀ yẹn bá tako ọ̀rọ̀ ànábì nìyí question mark ni pé ah bọ́ọ̀lù àfọwọ́ṣe sọ nǹkan báyìí so lára nǹkan táfà sọ òun ni pé ẹni tó bá ka sọ láti fa tí ẹ yọ kan ó ṣe déédé ẹni tó ka alukur'an ní six thousand times kọ́lẹ̀ wáhìdá that reason is a way to no ohun tí mo ń ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé tàbáwò nísìn salatu fati ni so allahumma salli ala muhammadin fatil ma'ulika wal khatim lil masabaka nasil haqqi bil haqq wal hadi ila siratika mustaqim wa ala ali haqqa qadra min daril azim so allahumma salli ala sayyidina muhammadin al fati ọlọ́wọ́n ba ṣàṣàlátù fún muhammad muhammad ẹni tó ṣí nǹkan kí ló ṣí so ó ṣí ọ̀nà dáadáa kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lima ohulik nǹkan tí wọ́n ti tì wàlúkátìmí lima sábàk ẹni tó ṣe pé òun ló wá lẹ́yìn àwọn ànábì tó ṣíwájú nasiri alhaki bilhaki ẹni tó ran òdodo lọ́wọ́ pẹ̀lú òdodo wàhálà alihi àti gbogbo àwọn ẹbí rẹ̀ àwọn fámìlì rẹ̀ hakọ̀kọ́dìrì yìí bí iyì rẹ̀ ṣe tóbi tó wájú rẹ̀ ọlọ́run ọba wàmíkìdárì ràdìm àti ìpàtàkì rẹ̀ tó ṣe wípé òdiwọ̀n rẹ̀ tó tóbi wájú ọlọ́run so sàlátì fati ònìyẹn náà ìtọ́sọ̀rọ̀ yìí nìyí kí ni nǹkan tó rọ́ǹgì ń bẹ́ náà wàlhádi ìlàsọ̀rọ̀tìkàl mustaqim mú fún yẹn ẹni tó ń fini mọ̀nà lọ sí ojú ọ̀nà rẹ̀ tó dúró déédéé tó ń fini mọ̀nà lọ sí ojú ọ̀nà rẹ tó déédé eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ẹlòmíín fẹ́ máa ń criticize ẹ̀ fún yẹn ṣùgbọ́n àmì sọ̀lá asálàm ni olùfini mọ̀nà ni tó ń ṣàlàyé ọ̀nà fún yẹn so kò sí nǹkan tó burú wọ́dìn sí ẹ̀kọ́ ni issue nítorí tẹ́yìn bá rí wípókè alẹ́ ah, àdúrà kan lélẹ́ ìbárẹ̀ sí ṣe Allahumma salli ala muhammadin fati alásẹ̀yìnà muhammadin fati mawulik walhati masabaka nasir hakumil akar wàlá adìlá sọ̀rọ̀ kamisẹ̀kìm so ló kàá mo ṣàdúrà fáwọn sọlá àṣàlámì ayébẹ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n pẹ́ṣọ̀ kan ni pé òkè kápọ̀ pé eléyìí tó ṣe yìí àti ìtànàm sọlá àṣàlámì rẹ̀kọ́mẹ́ndì wọ́n bèèrè lọ́wọ́ àná bíi pé ìró ìṣẹ́ lọ́wọ́ bá kéfà nùsọ́lì àlẹ́kà ìlànà nùsọ́lẹ̀ iná àlẹ́kì tá a bá ń ṣàṣàlá fún ẹ bó ló ṣe ẹ̀ka ṣe òṣìṣẹ́ ìgbà tó yá ó gbórí sókè ó dẹ̀ máa sọ pé ala ó mọ sọ́lé ala muhammadin wa ala ali muhammadin kama sọ́lẹ́ta ala ibrahim wa ala ali ibrahim wa barik ala muhammadin wa ala ali muhammadin kama barakta ala ibrahim fìlà alamina innaka hamidun majid náà eléyìí sìn authentically with the shame ẹ̀ẹ́rì shame yẹ lọ́dọ̀ anabi eléyìí sì èyàn kan ní ànábì wá báwọn lójú ní ojú nífẹ̀ téńté lójú ayé ní about one thousand two hundred years lẹ́yìn ìjírá ànábì sọ̀rọ̀ àṣàlà ó wá ní pé ìrẹ́ lágbájá máa ka nǹkan yìí ó ti ní sí oníkan máa ka náà ẹ̀yìn gẹ́gẹ́ bí mùsùlùmí sọ wọ́n ní kí ẹ mú kanu méjì èwo lẹ máa múnu méjèèjì náà ẹ̀hẹ̀ níbi ìtumọ̀ rẹ̀ so nísìn èyí tá na nísìn tí mo sọ gọ́gọ́ ni ẹ̀yìn bá ò ti wá bìlífù pé ó ní ládá yẹn tẹ́yìn ò bìlífù pé ó ní ládá yẹn ẹni tó dẹ̀ gbé wá ló ní ládá yẹn ok ṣé ẹ máa ṣìgbàdúrà tó gbé abẹ́wọn àti àdó àtọ́jú wa. oyè olóòmù sọ ẹ tó wá gbé àdúrà yẹn wá nìyí ó fi ládá tí ó ń bẹ fún àdúrà yẹn nìyí ó fi ládá yẹn ó so mọ ẹ wá wò ó kẹ ẹ máa gbàdúrà yẹn torí pé kò sí tó bá di ibi rẹ̀ bọ̀t ládá tó so mọ yẹn nígbà bí bàtẹ́ ẹ̀ gba ìtókòwá náà ni ṣẹ́rí láti mọ́ fúnra wa ní wàhálà ní àṣẹ ah, ìjòkó ti dáná bí gangan fún ẹrẹ kọmẹ́ndì ni láti mọ́ fúnra ṣe bábá sọ́lá tó fánà bí ní fọ́lá àṣálà so yẹ́ dẹ̀ ní wìtíẹ̀ ní mọ́ ṣe sọ fúnra wọn tẹ́ẹ̀dé ọ̀dọ̀ ẹni tó gbà wá ní àárí ṣe ní authentic ṣe ní eléyìí sì òun láti àsìkò anẹ́bìsọ̀lá àṣálà tánàbí ti lọ anẹ́bìsọ̀ wa wá ní kẹ́ 1200 years àwọn afárá that will break him then the chain of transmission yẹn nísìtì máa sọ wípé ànábì sọ fún mi ànábì sọ fún èmi ipe kí n sọ fún yín ẹ máa wọ pé ọmọdún mélòó ni ẹ ẹ níbi rè bólẹ̀ ti rí bólẹ̀ ti gbogbo ó kú pé bólẹ̀ ti rá ànábì ni ànábì ti kú tipẹ́tipẹ́ náà so mo ní láti tí màá bá sọ fún pànábì sọ yìí mo ní láti mú nǹkan tó ní ṣe tó ní ṣe ni wa ní tó ní ṣe so nísìnyí ká ṣe mọ sọ pé ó ní ìtumọ̀ ẹ dá ẹ kìnnìkan ò dá mọ̀ àgbà tàbá ti gbà túmọ̀ yẹn tó dà yẹn mẹ́sẹ̀jì tó sọ mọ́ ìtumọ̀ yẹn torí pé ẹ̀mọ́ kìíní yẹn tẹ́lẹ̀ ni ẹni tó mú wá fún yín náà lẹni tí ó so ládá ẹ̀ mọ́ ẹ̀ bá méjèèjì papọ̀ ni ọkẹ́ rìjẹ́tì méjèèjì pé wá ìtumọ̀ rẹ̀ dá tó tọ́ ṣùgbọ́n mo yọ̀ǹda èyí tí àwọn mùsùlùmí ti ń ṣe láti jọ ìjọ ìjọ ìjọ ìṣì ẹjẹ́ kébì máa ṣe yín lọ simple thing ni simple thing ni so nísìnyí tó wá níbi níbu wípé oníládá yẹn à bó ṣe rí yẹn mọ́ bí sọ̀rọ̀ láti fa níye tóbi tó dẹ́nì kan tí ẹ fẹ́ sọ pé ẹ fẹ́ gbà ibi ìtumọ̀ ẹ̀dá yẹn wọ́n ní kò sí fún ẹ̀yìn torí pé yìí ò sínú gúrùpù wọn ni so ẹ̀bẹ̀ kan kó fi gbogbo ẹlẹ́kùn wọn ni èyí tí ó ní tẹ́kìsì tó ní ṣéèmì ẹ̀dì mú ṣìbáṣà láti lábẹ́ ṣe fánà sọ lọ́wọ́ sọ́lọ̀ so nǹkan tó clear ni ṣùgbọ́n nísìn àwọn arí ìmọ̀mù kan tó ní ah, àwọn ọmọ tí nǹkan òye wọn dá kankan mọ̀ wọn mọ́ lọ́ndára wọn ah, wọn àmà nábì ni sàlátì fati ẹbí tó pàtàkì rẹ bá kẹ́ ọkàn rẹ ní ó ṣe èdè kùránì ní 6000 times mọ́mù tí ń bá gbọ́ tó bá ti sọ yẹn ó ti gbé kí ni salamu alaikum èmi kúrò mọ́yá ní ìkírun lẹ́yìn orí èèyàn torí pé ó ti sọ lóyìn tó jẹ́ fún mi ṣùgbọ́n tí ò bá sọ jáde tó ṣe bó kan kàsàlátù fàtí mo lè wo pé bí a kò tí ìkatírà débẹ̀ yẹn bí a kò ìkatírà wọn débẹ̀

sẹ́ni tó fi pọ́sùmù ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àmọ́ àwọn alámọ́ wò wọ́n nígbé àfá àtò mọ̀kéwò ẹlòmíì kò mọ̀kéwò lọ títí lẹ́yìn pé kí ni òun náà lè ka kùránì bọ́pọ̀lọpọ̀ aná ṣe lè ka kùránì ó lè mọ́ lè tú dáadáa torí pé lárúbáwá gùn sí ń bẹ̀ òun náà lè ka báwa náà ṣe lè ka ni ṣùgbọ́n àwọn ọmọ wo láàfá àbíyátorí ọjọ́ orí àbíyátorí pé wọ́n ṣe jálàbí fáwọn èèyàn wọ́n ṣàdúrà kan fáwọn èèyàn ní ẹran ọ̀wọ́ sọ ẹlòmí kò ń ṣe bí akéwù ẹ̀dẹ́ lẹ́bùn yẹn irú bàtà àwọn alẹ́ kéwù sí aláwọn tí wọ́n jẹ́ àwọn àgbàlagbà tàbí wọn kíláàsì yìí tó ṣe pé ìtàbà kọ́ wa nù kíláàsì ní lárúbáwá àwa làáṣẹ ẹ̀tún mọ kàá fáwọn kọ́sẹ̀ torí pé bùkátà pọ̀ ìgbàtàrà ṣe wà ń lé kéwù ní ọ̀dọ́ lọ́pọ̀lọpọ̀ wa ní tó ṣe pé à ní bùkátà lọ títí lẹ́yìn ká jẹun ká lọ lé kéwù ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ aléṣì wọ́n ti ní bùkátà ẹlòmí àmọ́ tó gbé mú kíláàsì ní yóò wá pè kan náà ọmọ mú wa báyà lè pẹ̀pọ̀ ọmọ mi dán ṣàlàyé kìíní fún ibi tó bá ti tàbá ti ń ṣàlàyé àwọn kan fún lòun ló ti mọ̀ fún wa nánkàlì so trade by bata ni so wọ́n mọ̀ fún wa nánkàlì àwa ló mọ̀ gbà so lórí pé kìnnáńkàlì tí ó bẹ lọ wá ń gbà mí ó lè dùn tẹlómi inú wọn lọ torí pé bàbá yìí fún mi bàbá yìí fún mi bàbá yìí fún mi bàbá yìí fún mi àgbàdọ̀ tí ó pọ̀ so bá a ṣe máa ń ṣe é nù ṣùgbọ́n pé wọ́n mọ kéwù yẹn nìyí tí ó mọ kéwù nu wọn kéré ṣùgbọ́n wà là ń fojú pé àfa ńlá ni wọ́n ojú ẹ̀ la fún un so ẹlòmíì sẹ́n lè sọ nǹkan bẹ́ẹ̀ fún kó ní á òun ò gbọ́rí tóun ò gbọ́rí ṣùgbọ́n tẹ́ bá yọ tíra ẹni tẹ́ yọ fún wọn ni ó ní tíra tó ṣe pé àwọn tán jẹ́ àgbà wọn náà mọ́ ìgbòkè àá tíra ìgbẹ́ lómi ni wọ́n nílé ló nílé bọ̀kù kárí first time débi kọ́kọ́ ka ọ̀rẹ́ mi kan tájọ wà nílé kó tí bàbá rẹ̀ jẹ́ àgbà tìjàníà láìpẹ́ bàbá yẹn ni mo ti rí ibẹ̀ mo ti kọ́kọ́ ka so later máa gba ó da kéèyàn ní kọ́pì tíra yìí ni èmi náà wá wá káàkiri yìí tí mo fi wá padà rí àwọn ya private ya bí òṣèlú wọ́n lè jẹ́rìí sí ìfọwọ́lẹ́yìn kan bí iṣẹ́ wọn tó ní báwọn gẹ́ẹ̀tì kọ́pì kan mo bẹ́ yẹn náà gẹ́ẹ̀tì kọ́pì kan mo gẹ́ẹ̀tì kọ́pì kan fúnra mi because kẹmọ sọ wípé ẹ̀hún bẹnu tíra náà dà ìwọ náà gbọ́dọ̀ mú jáde so ó bọ́ síkù dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọmọ kan máa kà kan tiẹ̀ máa rí rí ni so ìyẹn excuse tí yẹn lè fún wọn ò ní ṣùgbọ́n ẹni tó bá ṣe pé òun náà ní bìlíìfù nínú ẹ̀ ń tó tọ́ ipe bó ṣe rí nìyẹn àlìkírù lẹ́yẹ àbí ẹni tó ń tẹ́yẹ pẹ̀ mọ́mù tó ń tẹ́yẹ pẹ̀ tá a bá ti ká bí tó ń tẹ́yẹ pẹ̀ àlìkírù lẹ́yẹ torí pé iṣẹ́ kìfìrí nìyẹn náà so kò yẹ bó ṣe rí. ẹ̀mí ọ̀nà lákàlí tẹ́sán ẹ̀ ṣé ó lákàlí ṣé ó wà ọ̀tẹ̀ ti tàbí wà ọ̀tẹ̀ ti. náà mi tán òun náà ni àṣírí tí àwọn èèyàn ń fúnra wọn so èmi ń bẹ́ ń bẹ́ tó ṣe wípé anamsọ́lá asálám sọ nǹkan mi irú nísìn tí tabaníkà máa ṣe láìlẹ̀ ìlàlá lápẹjù anamsọ́lá asálám rẹ̀kọ́mẹ́ndì láìlẹ̀ ìlàlá ẹ máa ṣe subhanallah ẹ máa ṣe alhamdulillah rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ ṣùgbọ́n mi ń bẹ́ tó ṣe wípé àgbélẹ̀rọ àwọn èèyàn tí wọ́n wọ́n ṣànábì ló rẹkọmẹ́ndì àgbélẹ̀rọ àwọn kan ní stéèjì kan tó nìyẹn stéèjì kẹta òun ni pé ọwọ́ àlùjọ̀nù náà ti gbà mí. oríṣiríṣi náà ló wà. nọ́ọ̀kà lè kọjá báyẹn ni pé pé àfọ̀dá mi tòkú kú ní sílẹ̀ wọ́n lè kí kúlára bẹ́ẹ̀ ẹ̀rọ ẹ̀rú yẹn ní ìsìn òkú kú ká ṣe kúrò aláwọ̀ mẹ́ta ànábì ò sọ́bì kankan ẹ máa kírun sókùnrin lára ànábì ti kọ́ àbá ṣe kírun sókùnrin ẹ ẹmọ tọ́lọ́wọ́ bá sọ ọlọ́wọ́ bá ní wà kú rọ́bì hàmúhùmá kàmá rọ́bà yá ní sọ̀rọ̀ mọ́ sọ pé ọlọ́run ọba ọba ń kẹ́ òbí mi méjèèjì má ṣe kẹ́ mi ní kékeré àdúrà tó kó kéré ara problem tá à ń sọ nìyẹn kúrò aláwọ̀ ṣe fókù kò sí dáná bí sọ pé ẹ máa ka kúrò aláwọ̀ fókù yín ẹ̀ẹ́rẹ́rì ìgbẹ́ máa ka kúrò aláwọ̀ fókù yín. ìta ń sọ náà nìyẹn àdádálẹ̀ ta ń sọ nìyẹn kò sí pítánà ti sọ pé kúrò aláwọ̀ àfókù ayatul kursi fún àwọn òkú ẹ̀ẹ́ ànábì ò sọ bẹ́ẹ̀ náà àkámáṣì gbọ́yé o ká ṣe àdúà àfókù ara ẹ̀sìn wa ni tẹ́ẹ̀rà fi ń kírun sí òkú lára à ń kírun sókú lára torí pé kí ni mùsùlùmí ni minimum qualification tá a fi kírun sí èèyàn lára irun tabálá kírun àdúrà ni nísìngbà tábà kábàrà sí òkú lára ta kasúrọ́tù fatiha lẹ́yìn yẹ àtúnkábára ẹlẹ́ẹ̀kejì akasalatu ibrahimiya akabara ẹlẹ́ẹ̀kẹta aso pe allahumma ighfir li hayyina wa mayyitina wa shahidina wa ghaibina wa dhakarina wa musana wa saghirina wa kabirina ìwọ náà bá ṣàforíjì fún àwọn tán ń ṣẹ̀ wa àtàwọn tán ti kú bákan náà ṣàforíjì fún àwọn tí wọ́n jẹ́ ọmọdé inú wa àtàwọn àgbàlagbà inú wa ṣe àforíjì fún àwọn ọkùnrin inú wa àti àwọn obìnrin inú wa èrè ọlọ́wọ́n bá man àyètà omi nà fàáyé rẹ̀ ìmá ẹni tó bá ní kó máa bẹ láyé nu wa dé kó máa bẹ láyé lórí ìmá nìyí ọmọ tó wà fẹ́ ìtàwọn mi nà fàtàwà fọwọ́ rẹ̀ islam ẹni tó bá mú kúrò láàrin wa nu wa ní ìrẹ̀ ọlọ́wọ́ mú kúrò ní mùsùlùmí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àdúrà tábí mọ́ rẹ̀kọ́mẹ́ndì ni eléyìí tí mo sọ́n ti ṣáàdùà ni àbí ó ṣáàdùà. àdúrà ni àmá ẹjọ́ ìmọ̀lá ẹni tí ó mọ lárúbáwá irú èèyàn bẹ́ẹ̀ ṣe bó kírun lẹ́yìn àwọn èèyàn tí wọ́n ṣe àgbà tí àwọn èèyàn òun bẹ láàrin àwọn èèyàn tó ṣe wípé wọ́n ń ṣe àdúrà fún òkú ẹ̀hìn nísìnyí tẹ́ wọ́n ń ok ẹmọ tánàmùsọ̀ láàzàlámùsọ̀ onítọ́kù ò bá sí láyé mọ́ ní gbogbo ṣẹ̀rẹ̀ ti tán àyàfi mẹ́ta lára ẹni pé wàwá lẹ́dìn sọ́líhìn yẹ́dùrùlá ọmọ dáadáa tí ń ṣàdúrà fún ṣùgbọ́n àdúrà tẹ́ máa ṣe ọlọ́run bá ṣàforíjì fún ọba mi ọlọ́run bá kẹ́ bàbá mi ọlọ́run bàbá ń fún igbe ẹjẹ́ ká máa kàkúlẹ̀ àkúlẹ̀ aláwò ṣúra ìkláàsì ni ṣúra tó ní àfọ̀mọ́ nínú ẹjẹ́ ká máa kàtà bá wá ká káníkíládà rẹ̀ kó mọ bó òkú wa ibi tí ìròyìn ẹ̀ ti wá nìyẹn ibi tí ìròyìn ẹ̀ ti wá nìyẹn ṣùgbọ́n ìjà ní sọ̀rọ̀ lásán sọ fún sàmì dọ́gbọ̀n pé ẹni sábẹ́ mi ṣúra tó lè kíláàsì ṣúra àfọ̀mọ́ ni o ẹ máa kà á fún òkú yìí ni ànábì sọ bẹ́ẹ̀ so in tó sọ náà nìkan máa ṣàdúrà fún òkú so ara àwọn aburú bídíà nìyẹn àdádálẹ̀ ò ní pé nǹkan ní bẹ kákàkúrú aláhùnsì nǹkan tó dáa ní sórà alukur'an ni sórà tó pàtàkì pọ̀ ní alukur'an ni ṣùgbọ́n káwá wo gbókè agbọ́dọ̀ mọ kàá fún òkú wa eléyìí ni olitex so wọ́n á gbé ní bídíà ìdọ̀fíyà àdádálẹ̀ tí ó so mọ́ nǹkan tó ṣe pé nǹkan yẹn nípìnlẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan táwọn so mọ́ lára òkú ni ẹ so lára iná ní sọpẹ́tẹ́ àbá sọ tí mọ́ ń bá ka irun ó bá ka tàbá tí àdá lórí irun nísìn ẹ̀rẹ́ ló fi jà ṣọwọ́ báyìí sura al-Qur'an yóò dá so ẹ̀yẹ̀ nísìn tí ẹ̀rí àwọn abúlé ka àtìrẹ́ tó ṣe pé ń bàtàn ka tàbá tí àdá ní lórí irun ó fẹ́ lẹ kúrò bí irun yẹn ni torí pé àwọn nǹkan táwọn nǹkan ti sẹ́ẹ̀lì fún wọn ni sura al-Qur'an tabbatiyada abi lahab sura al-qur'an ni kò kí ń ṣe so a lot of things tó ṣe pé àwọn èèyàn ṣì gbọ́yé tó yẹ ká correct tó ṣe pé àwọn pàkíyèsí àwọn èèyàn sí ni ṣùgbọ́n káwọ gbókè ẹni tí wọ́n ń correct àwọn kan kò ń ṣàdúrà bọ́ọ̀lù mùsùlùmí ṣe wọ́n bẹ tí ò ní máa ṣàdúrà tábà ń bẹ lórí níbi sùjúdì foríkalẹ̀ a ní subhanahu rabbi ala fagfirli àyẹ̀wò ẹ̀kọ́ àbí subhana rabbi ala wa bihamdi a sọ̀rọ̀ àwọn so a ṣàfọ̀mọ́ ọlọ́wọ́ ọba rọ́bì fúrìlì rọ́bì fún tababẹ láàrin sùjú láàrin sùjú ẹ̀sẹ̀ sájídà méjèèjì so musulmi ma ń ṣàdúwà ní ṣùgbọ́n ọ̀nà táà ma fi ṣàdúwà làwọn kan gbélẹ̀ ọ yàtọ̀ síbánabi ṣe gbé e kalẹ̀ so wọn rò pé ọ̀nà tí àwọn lè máa fi tako àwọn tó ń kọ̀rẹ́tì àwọn ní káwọn máa lébẹ̀ wọn pé wọ́n ń ṣàdúrà tó rà táwọn èèyàn lè máa sá fún wọn wọ́n ń ṣàdúrà so àwọn kan wáyé nǹkan tí ó clear ní kọ́nà bá kí ó ṣàánú wa ọláwà rẹ̀. ṣé amẹ́rẹ́ àti máa ń pè áfítà iṣẹ́ ìwọ̀n fún àṣùfún àjẹlò ìjọba máa ń nípa ìjọba ìjọba ní àṣùfún. náà nípa iraka tí èèyàn lè kí lóru èyí tó tẹ̀wọ̀n ni pé bó bá ṣe rọ̀ wá lọ́rùn mọ́ bó bá ṣe rọ̀ wá lọ́rùn mọ́ òní alìkí anamsọ́lá asálàmù ayẹ́sìn tó kí lóru thirteen ayẹ́sìn tó kí lóru ṣùgbọ́n àwọn fa irun tí ẹ̀gùn nàṣìnrákẹ́ ọ̀kan ó lè lo thirty minutes lórí rákẹyọ kan ṣùgbọ́n kò ṣe lọ́rùn yẹn fún àwọn èèyàn kí n kálukú ṣe bó bá ṣe ní agbára mu òun ni ọ̀rọ̀ ní ooru so bí ẹ bá ṣe lágbára mọ́ òun ni a ṣe kí ṣùgbọ́n nǹkan tó kọ́bọ̀ táwọn ìsáwà máa ń ṣe òun ni rákà mẹ́ta èyí tá à ń pè ní ṣáfù rákà méjì àtẹ́yọ̀kan tá a máa pè ní wítìrù eléyìí ló kọ́mọ́nù tí ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ṣùgbọ́n kò ṣe pé àgbọ̀rọ̀ kejì mẹ́ta lọ kò dẹ̀ ṣe pé mẹ́tàlá ló gbọ́dọ̀ jẹ́ is bàbá ṣe ní agbára wọn ò ní àṣìkí ọláwà ẹ tó bá kí díẹ̀ nígbàtí ó délé padà bí alẹ́yìn ìrìn ìṣá ìròkí díẹ̀ ó lọ sùn ó tún jí lóru ni ó rí bá àyè ṣe wọ́n tí lè kí sí náà kò sí nǹkan tó wọ́n rẹ̀. náà máa ti sọ̀rọ̀ pa ti wọlé nàbí anamsọ́lá sáà kò máa tí wọ́n ń pè ní celebration ọjọ́ mi nítorí wọn ò ní pé ó mọ́ ń gbàwẹ̀ ní ọjọ́ monday wọ́n dẹ̀ lọ rẹ̀ pípílẹ̀ tó fi ń gbàwẹ̀ lọ́jọ́ monday ó ní ọjọ́ tí wọ́n bí mi nìyẹn ọjọ́ tó dẹ̀ gbé mi dìde ní òjíṣẹ́ nínú àdífì mi ó ní wọn a máa gbé iṣẹ́ ọmọ ènìyàn lọ sí ọ̀dọ̀ ọlọ́run wa ní ọjọ́ monday so àdúgbò aláṣẹ máa ń gbà àwọ ẹjọ́ monday nítorí reason yìí ṣùgbọ́n ká sọ wípé à ń ṣe ọjọ́ bí ànábìsọ aláṣẹ kò sí àkọọ́lẹ̀ fún until nǹkan bíi three sixty something or so àwọn tó ń dẹ̀ kọ́kọ́ gbé kalẹ̀ àwọn tí ẹnu àwọn òbítán mùsùlùmí tẹnu wọn kò lórí pé wọn ṣe mùsùlùmí ni àwọn náà ni àwọn àlùrọ̀bẹ́ di yíò àwọn náà kọ́kọ́ gbé kalẹ̀ kí àwọn ọba ọba mùsùlùmí mi tó wá gbà lọ́wọ́ wọn ní nǹkan bí five something lẹ́yìn ìjírà àdùsọ̀lá àsálà so àwọn yẹn náà wá ṣe náà fẹ́ lójú láti lè fi fa àwọn aráàlú mọ́ra wípé à ń ṣọjọ́ bí bákan náà wọ́n fi ń kọ́ṣe àwọn nàṣọ́ra táwọn náà ń ṣe ọjọ́ bí anabi isa alayhisalaam náà tó yẹ ká wá ló ń wo ṣọjọ́ bí anabi nísìnyí ṣé ó yẹ ká sọ wípé alákatakítí ni tó bá ṣe pé bẹ́ẹ̀ ni alákatakítí ni ó túmọ̀ sí pé alákatakítí làbúbákiri Umar Uthman Ali àwọn mọ́mù mọ́mù ta mọ́ pariwo mọ́mù malik ni mọ́mù shafi ni mọ́mù ahmed ni auza'i àti bẹ́ẹ̀ alákatakiti ni wọ́n torí báwọn náà ṣe ta bá ní àwọn kò tí ìsìláyé títí wọ́n ní àti admit pé kò ṣàrẹ̀ sí ni ẹ̀ tí ó bá fi síláyé abubakar tí ó síláyé umaru kò lè jẹ́ ààrẹ sí onímọ̀ malik rahimahullah ta'ala wọn sábà mọ́ sọ ipé malam yakun yawma idhin ní tí o bá ti kí ń ṣẹ̀sìn láyé àwọn ànábì láyé àwọn sàbí kò lè jára ẹ̀sìn lónìí so àdáadáalẹ̀ ni lè látún kọ́dírì bá ṣe máa ń wa òun náà ní kéèyàn máa yan náfìlà ní last ten night ramadan kágbìyànjú àti máa yan náfìlà gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé ṣùgbọ́n lè látún kọ́dírì mọ́ṣáláṣí ti wá ní ọdún yìí yóò máa wáyé ní on the twenty third oṣù ramadan tó ń ṣe dédé bóòlè láti kọ́dí mọ́ṣáláṣí fi yàtọ̀ sílẹ̀ láti kọ́dí àwọn mùsùlùmí tó kú ni ẹ̀yìn mú 20 touch àwọn ilé mú 20 second lè láti kọ́dí rẹ̀ ọ̀kan náà níbẹ̀ ìsìnkà kó ṣe pọ́jọ́ tẹ́ mú yẹn kò ṣejọ́ tí ọlọ́run bá pín ní láti kọ́dí rẹ̀ mú so mẹ́lẹ̀ kálù kó ṣe mú ní láti kọ́dí rẹ̀ títí ẹ̀ ilé mú ilé ilé mú ilé ó túnmọ̀ sí pé celebration la fẹ́ ṣe wálé láti kọ́dí tàbá fẹ́ wálé láti kọ́dí ní ká mọ́ṣáláṣí lọ náà fìlà ẹni tí wọ́n yẹ lọ mọ́ṣáláṣí nìyí àyè ń gbẹ fún iná láti bónú yàrá ẹ̀kọ́ mọ̀ yẹn náfìlà èyí gan ló dájú ṣùgbọ́n káwọ̀ pókè á ah, ní láti ọya ẹ̀dáná ẹ̀ṣẹ̀ ẹ̀rọ sẹ̀mú ẹ̀rọ àmàlà fùfú àti gbogbo ẹ̀ kí lẹ́ ń ṣe ń bẹ̀ wá látù kọ́dírì ni anábì kọ́ ló lórí ọ̀rọ̀ ìmúgbà tó wà láti sọ wá rẹ̀ pé títà tó wà fẹ́ bèrè bèrè yẹn ó máa ń kọ́kọ́ sáwọn níbi pé ẹsí àti pé àní mọ́ ilẹ̀ kí o lẹ́yìn àwọn ọmọ tí ó wọ̀ wọ́n ti ti àwọn àti gbọ́dọ̀ ayé lórí ọ̀pọ̀lọpọ̀ wá sí ti àti gbọ́dọ̀ ẹni tó ti rẹ̀ àbí tàbí tó ká nínú lórí ìrún wọ́n lè bá mi wà lẹ́sìn tó wà òkè kódà pé wọ́n lè pass àwọn sọ́jẹ́tì tí wọ́n máa fi wọ university in particular ó kọ́ bẹ́ẹ̀ pẹ́sẹ̀ ẹlòmíì bá lè fẹ́ kọ́ wọn pé ó fẹ́ train ọmọ àwọn school tó di best school ara school one million school two million ó fẹ́ kọ́ wọn yẹn sórí náà irú afẹ́ percent ọmọ ọba kí ni pàtàkì ẹni tá a máa kí òun ní ẹ̀yìn ẹ̀ látara gbọ́dọ̀ náà wá sàtìkọ́ àbúrò mọ́ ní asọ̀ náà kú ní yàmà ní yàmà ṣùgbọ́n tó bá dájọ́ ti yàmà ìkan tó làwọn máa kọ́kọ́ béèrè lọ́wọ́ adé wọn tó irú kíkì yẹn bí pàṣà ní gìṣì tá a ṣe nínú ayé ìlú ló jẹ́ tó tá a bá mọ̀ pé èyí tó làwọn kọ́ béèrè ni tá a bá dé mọ́ṣáláṣí kan láì ṣe wádìí láì ṣe rárá tá a bá gbọ́ pé wọ́n ní ìmáàmù yìí o ó ṣe nǹkan tí ọlọ́run bá òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n fọwọ́ sí kí ìyàtọ̀ ní ẹni yẹn àtẹ́kọ̀ọ́ tún bẹ́ẹ̀ tó ń àwọn fún wọn ní rọ́ọ̀sì náà wọlé pàṣẹ amẹ́ríkà àdídẹ́ mú wọn lọ́rẹ̀ ìsèwé bá ṣe ṣe yẹn olùkọ́ kátà wọn fún wa sọ several times pé káwọn èèyàn náà máa kí òun lẹ́yìn ẹ̀ lórí ẹ̀ bá máa present fún wa yẹn èèyàn ní wọn dúró náà dá sọ̀rọ̀ èèyàn ní wọn ẹgbẹ́ sí ìtàn àti massa ní ìgbèjì ẹlòmí alẹ́ ná owó ẹlòmí ẹlòmí ìtẹ̀sílẹ̀ òní kọ skul pé skul yẹn wọn ṣe sáàmù wọ́n ti tó fọmọ yẹn lè mọ̀ wẹ́ pé ẹ̀ bọ́ bá sọ 目の前で一日の大変打ち込むしかない。Quando é sou tá aí, estava aí tá tá só, menino não e a parte se dá assim. Resolver as atividades, não tem nada lá que eu leio. Então, a técnica, não só você está chamando, investidor, sabe? Ele é o time do daqui, o nada, e o só, não é o nada, o é do daqui, o nada. É quando ela fala, olha, então, tem uma mulher com uma. É, é, é uma treva, é, você não vai não é, é uma treva. tó ìmọ̀ ń ṣàlàyé lórí ẹ̀yẹ̀ ẹ̀rọ lẹ̀ ń ṣàlàyé lórí wọ́n tẹ yẹ pé wọ́n ní ọ̀pọ̀ túmọ̀ sí tó ìmọ̀ lórí túmọ̀ sí pàṣẹ pàṣẹ kó ayé aláwọ̀ rẹ̀ sí bẹ́ẹ̀ tó nira kò sẹ́ kó sọ pé dandan bóyá ẹ̀ṣẹ̀ pẹ̀lú fàtí pé ìmọ̀ wọn tẹnu wọn gbé sẹ́lẹ̀ ẹ̀ka tí ò lẹ́yìn ẹ̀ lẹ́gbẹ́ tí ìwé bá ti dá tí a mọ̀ pé yẹ dáadáa ni mo wá nàdá tí ìwé ò bá ti dá a lè mọ̀ pé wọ́n ṣe báyìí ìwé wọn náà dà ọ̀tún ẹ̀ka bá lọ kí ìwé kó bàbá kú àgbẹ̀ lọ́tọ̀ lọ́tọ̀ tó yẹ ní basic fact ní pípé wọ́n ń tẹnumọ́ dáadáa lórí pẹ̀lú máa fi aláìsí ní ìlú ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pé ṣé ó ti sẹ́yìn ní ẹni kékeré ẹ bá yẹ ti gbọ́ kọ́kọ́ sí ó ní kọ́kọ́ sí báyìí ẹ̀rọ mi àti tẹ́lẹ̀ sí ọmọ ẹ̀ ẹ bá ní wọn kí pàṣẹ wáyé nìyí mi àwọn ọmọ ọmọ sí ilẹ̀ pẹ̀lú òun pàṣẹ wáyé tó wọ́n ní ìmọ̀ mi yẹn lọ́wọ́ pàṣẹ lọ́dọ̀ lọ́ba àti tẹ́lẹ̀ mi ẹ̀ wọ́n á ń bì ẹ̀ àgbà àwọn àwọn ọmọ ẹ̀ dáadáa. náà máa jazakallahu khairan wẹlé ìta ń sọ kò ń ṣe láti lè fi gbé àfọ̀mọ́ fúnra ẹni kọ́ a rí pé mọ́ ń tẹnumọ́ ẹ̀rọ ẹlẹ́ṣẹ̀ gbogbo wa ni kọ́lọ́n ọba kí ó ṣàforíjì fún wa kó ṣàtúnṣe wa ṣùgbọ́n tó ń bẹ́nu ẹ̀sìn wa agbọ̀rọ̀ sọ jáde fún àwọn èèyàn agbọ̀rọ̀ sọ pé a mọ̀ dọwọ́ bò ẹlòmíà sọ pé mọ̀ ẹ̀lì kí lòun that mọ́sí àbí ìmọ̀mú málìkì lọ́hún ń lò ṣùgbọ́n tẹ́ bá padà wo ẹ̀ẹ́rì pé kò lo málìkì yẹn gan irú ọ̀rọ̀ kíkírun tí mo sọ ń sìn lára àwọn èèyàn tó lè jù lórí kírun lẹ́yìn ẹni tó jó ní bídíà onímọ̀ málìkì wa rahimahullah ta'ala lára àwọn tó lè jù lórí ìmọ̀ kírun lẹ́yìn wọn onímọ̀ wa so ìyẹn ntí amid láti bọyé ni eléyìí ó ṣe pé láti lè fi ṣe àfọ̀mọ́ yẹn kan àbí láti lè fi gbé àpèmọ́ra ìgbé àwa la mọ̀ ṣe rárá gbogbo àwọn tá à ń sọ ìyá wa náà ti tọrú ìlànà yẹn rí tẹ́lẹ̀ kò ń ṣe ìlànà tó ní òsì mi ẹ̀yìn àwọn kan ṣe jálàbí ọ̀n ṣe kìnní kan wọ́n ń ṣe lé kò sí nǹkan tó ní òsì mi bẹ́ẹ̀ ni torí pé opportunity láti ráwọn nǹkan yẹn kójọ á ní dáadáa torí pé àwọn ó gbà káàkiri lọ́wọ́ àwọn àfáà yẹn ni àwọn bàbá yẹn á gbà káàkiri lọ́wọ́ wọn wàhálà tí bàbá ní ó ṣe tí erin náà ń kalẹ̀ ní ìgbà àwọn oníṣẹ́ tó rú wàhálà yẹn torí pé wọ́n ní àwọn nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ àwa tá a jọ tá a jọ wà kíláàsì ń yẹn ni so fún ara wọn ni ó mọ̀ ní pé ọmọ mi yá pélé ìpélé báyìí ṣe ń kọ́ nìyẹn táwa náà fi lákàtì tó tóbi ṣùgbọ́n agbára rí gbogbo àkáǹtì yẹn ní pàǹtí ni a sì ní tá wá káàkiri àrísọ ọlọ́sàn ti provide ẹ̀ fún wa àwọn nǹkan mídìí ẹ̀kan máa bá fa ń bẹ̀ lágbé dání nísìnyígbà tó bá sọ ọ̀rọ̀ náà kàlí tẹ́ sọ lẹ́ẹ̀kan nìyí tó bá sọ nísìnyàn kan sọ ipòkè tó bá fẹ́ ya ọkùnrin àtobìnrin ẹ àwọn méjì tán gbádùn ara wọn ìyàwó àtọkọ wàá fẹ́ yà wọ́n nìyí ó ka òun ran súrà báyìí tó bá ti ran súrà báyìí ó wàá ṣe báyìí ó ṣe báyìí ó lọ ju sínú àrò ni wàá lọ sọ sínú ni wàá lọ sọ sínú kíní gbogbo àwọn ni ó wà lóun bomu bínú yóò wá kó gbogbo àwọn ayé alukur'an ni asọ́di nǹkan àwàdà asọ́di nǹkan eré látara nǹkan tí àwọn alùjẹ̀nu tí wọ́n dictate fún àwọn èèyàn wọn torí pé àwọn tó ń tẹ̀lé alùjẹ̀nu ni wọ́n mọ̀ tí wọ́n lọ síbi pé kán ṣẹbọ pẹ̀lú ọlọ́run ni ẹwà rí oríṣiríṣi káàtìmí tí wọ́n là kalẹ̀ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sẹ́ni tó lè sọ nǹkan mí fún níbẹ̀ ní àwọn nǹkan tó kílẹ̀ ní táwa náà ti tọ ìlànà ẹ tẹ́lẹ̀ ní ṣùgbọ́n a rí wípé ìlànà ẹ ní ìlànà pàǹtí ni ẹ ìṣọ́ra ni wà ní ẹ gbogbo ẹ̀ ni ó ń bẹ nínú súnà náà sallallahu alaihi ẹ àgbéga mò wà ní kéèké ọlọ́run ọba tí mo gba àwọn nǹkan tó ṣe ọlọ́run ọba fi ròyìn àwọn nìyí a máa ṣe gbàtọ́ ọlọ́run ma yufarriquna bihi wọn lọ ń kọ́ lọ́dọ̀ àwọn lọ́dọ̀ nǹkan tí gbàtọ́lọ̀ máa parí ayé ẹni orí wàlọ́kọ̀dá alìmùlà mọ̀ ní ṣàráwò mọ́lá òfin àkírẹ́tì ní kàlát wọ́n mọ̀ ìpẹ́ni tó bá ń ṣe irú nǹkan báyìí ni kò ní pinnu alkiyama lọ́dọ̀ ọlọ́wọ́ wa ilẹ̀ ìpìlẹ̀ kan ti jòkó alóhùn làfà ẹ̀ máa kọ́nsọ́tù ayé àwọn méjèèjì ni akọ́yìn wọn sọ́ra wọn yóò dẹ̀ ṣe yóò máa rí rẹ̀ ní so àfa àtàbà mọ̀ pẹ̀lú àwọn nǹkan báyìí ló ń ṣe ní ẹ mọ yọkọ àtaya pẹ̀lú àwọn nǹkan concoction kan tí ó papọ̀ mọ́ra wọn ní àbí mọ fọ́ọ̀sì ìfẹ́ yẹn kan sínú ọkàn yẹn kan ní ẹ lágbájá ó gbọ́dọ̀ fẹ́ ni ẹ ó lọ mú láńtà wá àwọn àwọn kìíní kan sínú gíláàsì yẹn á sórí rẹ ní bó bá ṣe ń gbóná bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ó mọ gbóná nú ọkàn rẹ̀ àwọn pàǹtí gbogbo àwọn kan yìí so àwọn kan tá à ń sọ à ń sọ pẹ̀lú ìmọ̀ ni náà gbé torí pé ojú wo tó kọ́ nǹkan tí yàn rí pé eléyìí ò gbọ́rọ̀ ṣerú eléyìí kú ni kọ́lọ́wọ́n bá kí kó ṣàánú wa sọ wallahu alam. Eh, inshallah inshallah inshallah okay نعم نعم وعليكم السلام ikhlas àti mutaba inṣàlá eléyìí lẹ́tọ̀ míì ní lọ́tọ̀ ní pẹ̀lú ògbọ́n náà ọba ní àátùmọ̀ pàkíyèsí sí i yóò gba àsìkò díẹ̀ kọlọmọ subhanahu wa ta'ala kí ó ṣe àgbà وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك